túmọ̀ ìtumọ̀ ìtumọ̀ ẹ̀mí pé nínú ilẹ̀ ìsìláàmù níjọ́ta lẹ́bùwà mọ̀hánmà sọ́dọ̀ lọ́wọ́ àríyí ọ̀sọ́dà wá bí ẹ̀sẹ̀ yìí lọ́wọ́ àtúntò tó bá yé lọ́lọ́ sọ̀rọ̀ bóòlù ọ̀nà ìyọ̀ bóòlù àlẹ́bí tuntun jẹ́ lórí ìsìláàmù mú àlẹ́bí lọ́nà ìfẹ́ràn sọ́dọ̀ lọ́wọ́ àríyí ọ̀sọ̀dà. káwọn náà wá gbé ìsìláàmù yìí kalẹ̀ káfíńtì tuntun káwá wọn irú ìsìláàmù náà àyẹ̀wò náà ìsìláàmù òkè ìyẹn tó ní ìgbésí ayé tí wọn táwọn ń gbé lónìí. yọ̀ọ́ máa fún wa pé ó lè lè tọ́jú mẹ́wàá sẹ́yìn olùjọ́dún márùn-ún ní ìpín tó ń bọ̀ lókun ìgbà táwọn ajẹnẹrẹ́sẹ̀ bá ti ń bẹ kò dé èmi náà máa ní ara tiwa náà. mo lè ní ibi tí wọ́n fẹ́ fi sọ̀rọ̀ náà. الإسلام بين الأمس واليوم بو الإسلام إلى بو المسلمين إلى لا تبقى يا نبوة محمد صلى الله عليه وسلم bóò ní ìsìláàmù ìwádìí lónìí bóò ní àwọn mùsùlùmí èyí tí ṣe sí àtẹ̀tẹ̀ èsì sí ìbéèrè ńláńlá yìí àníwá lọ́gbìnà títí ìṣúná àlọ́gbà Muhammad محمد صلى الله عليه وسلم. روى الإمام أبو هريرة رضي الله عنه أبو هريرة رضى حديث ورد عن محمد صلى الله عليه وسلم قال سمعت النبي صلى الله عليه وسلم يقول بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فَصُوبَ للغرباء الإسلام بين الأمس واليوم gbogbo èyí rẹ̀ الله في àdúgbò àdúgbò yẹn. àbúrò rẹ̀ àní بدل الإسلام غريبا الإسلام بالأمر الإسلام هلا تبقى تجد بدأ wọ́n àbí ẹ̀ná ẹ̀jẹ̀ pẹ̀lẹ́ ní kí ó ti bá bàtà yọ mọ̀ sí bàdà ọ̀bẹ̀ bàdà àìsìláàmù pàríyà àbúrò rẹ̀ rà ní ìgbà tí ìsìláàmù dé o ṣojú tiwa o bàdà àìsìláàmù pàríyà àá ewu tún nìyí irú èwo ni ẹdún gbédé yìí ti ìsìlámù ti bẹ̀rẹ̀ bàdà ìsìlámù wọ́sọ̀yàrẹ́rọ́dún rọ̀rí báyìí kàmá bàdà á anábì ní sọ̀rọ̀ o àbúrò ríra nígbà wá ní o ọbí ọgbọ́n àwọn àná wọn àlẹ́gbà Muhammad sọ̀rọ̀ sọ́dọ̀ wá ní wọ́sọ̀yàrẹ́rọ́dún rọ̀rí báyìí kàmá bàdà á asọ́ọ̀dẹ́kù lọ́sùlù ànábì olódodo láti gbọ́dọ̀ gbà kó dodo ló sọ. ọ̀nàdé yìí ọ̀wá ní kásẹ̀ ńlẹ̀ títí ìsìláàmù ó fi padà sí ojú ìlànà ìsìláàmù kan àti ànábì kan. wọ́n bá rí bẹ́ẹ̀ fẹ́ sọ ẹ̀ka tí ara wa fún oríire sí àti ìsìláàmù ó padà sí kíkà náà láti wá ní gbogbo wa káwàá rí bí àwọn mùsùlùmí kà. ọ̀túnba lèbu ọ̀la ìdílé kàlẹ́ ìgbè ni àtiwọ́ wà mí. àmọ́ pé ìsìláàmù gẹ́gẹ́ tí mọ́nà náà ṣe ìdí ilé ẹ̀kọ́ náà wọ́n sọ ilé ẹ̀sẹ̀ dáadáa kò sí báwọn yẹn ti lè da ìsìláàmù ní tó ìsìláàmù ànábì òní lórí rẹ̀. أن تزال طائفة من أمتي على الحق منصورة kò ṣeé ṣe káwá pé ní gbogbo orílẹ̀ ayé o lórí ìsìláàmù ká lẹ́bí ṣe àwọn àti àárín ọlọ́run tó parí yẹn. àmẹ́yà mẹ́rin yóò kú díẹ̀ ìdíkọ́rọ̀ wa rẹ̀. ó là mẹ́tì sọ̀rọ̀ sọ́là ju wá wí pé pàtó bá lè àwọn táwọn èèyàn màmá wò pé èyí ṣe mo lẹ́nu bí ní ìmọ̀ fẹ́ lé lọ́wọ́ kan bùràbá ìtumọ̀ bùràbá òun lédè ìgbó ni kẹ́ńgà àwọn àgbègbè èèyàn pé àgbègbè ìṣòro rẹ̀ ní kí wọ́n bá wípé ibi ọ̀rọ̀ wà ní ìsìláàmù lẹ́yìn àmì wọ̀lẹ̀yọ̀ ìsìláàmù àná ò ní tán ọlọ́run tí ó ti ka ìyè ànábì náà sì ní ọ̀nà ọ̀bọ̀ àlùfọ́nà bàdà ìsìláàmù bàmíga wọ̀sẹ̀yà rúdú bàmíga. agbọ̀lẹ̀ agbóhùn rẹ̀ lọ àdéhùn yìí pé àwọn bàmíbàmí jáde kọ́ ní ìsìláàmù láwọn àsìkò kan tí àwọn balùbalù kan lè kọlù láwọn egypt láwọn generation ti kan àmọ́ tó kọ̀ wá ní padà ọlọ́run ò ní bẹ́ẹ̀. ọ̀sẹ̀ yà rúdú ó ti bẹ̀rẹ̀ ìlú àkọ́kọ́ yẹn náà lẹ́yìn àmẹ́lò ni ó kún jẹ gbogbo ìdáná ìlú ìpàdánù. àwọn tó bá wá lè jẹ́ àjòjì ńjọ́ náà pàṣẹ bá dáhùn. ẹ̀dùn lóhùn fún wọn kú oríire wọn ọ̀túnba ní àlùkò ọ̀bà. Ìyẹn tó gbogbo ẹni tí ò lè dúró yálà ti lè wó gíga ẹsẹ̀ ìdọ́gbẹ́ sí finifini jẹ́ ẹ ọbẹ̀ lèba. Ayé àwọn èèyàn máa àwọn èèyàn sọ ilé lèba. Àwọn èèyàn máa bú nípa. Àdókò tí a gbọ́ lóko alẹ́ máa gbọ́ òun náà. Ṣé ìyàwó náà ẹ̀gbọ́n àdókò lè ní? tí wọ́n pèsè níyàtọ̀ gan-an lọ́sẹ̀ lọ́rùn tó kà lẹ́bi nípa tí ó bá lé àlẹ́bi ní àwọn tí ó jẹ́ àjòjì báyìí sọ̀nà sọ̀nà àjòjì ìsìláàmù là ń wí o ìyẹn ni pé ẹni sọ fọ́dà tó yé nígbàtà lẹ́bi dé pẹ̀lú ìsìláàmù lóòótọ́ àfàwọn díẹ̀ àwọn díẹ̀ tí wọ́n trọ́ọ̀sì rẹ̀ tí ò sí limitation fún trọ́ọ̀sì wọn ni wọ́n gbà pé ọ̀pá orí àmọ́ gbogbo èèyàn lọ bá lóbi ìdè àti òbí ẹ̀ wà ní dáwìrà ọlọ́wà ní gbogbo àwọn àwọn díẹ̀ ni wọ́n yá àwọn yìí tí ọba rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ nítorí ẹnu àwọn ẹsẹ̀ rí tó tẹ̀lé ànẹ́bì lákọ̀ọ́kọ́ ọ̀run nítorí àwọn náà tẹ̀lé mi wò tọ́ndọ̀ náà wà ní àwọn bí àwọn ìyá wa fàdíjá ọ̀gá wa abúbákùn ìṣègbè àníyàn fún abẹ́fọ́ọ̀lì àti nípa àwọn àdéhùn awọ̀lì ẹ̀ pàhà. nígbà wọn kàgbóni lórí náà ní ká ẹni tí yàrá màmá ìwọ tẹ́lẹ̀ kò ní wá jẹ́ pé àdéhùn ọ̀pọ̀ ọ̀sì ẹ̀yẹ́ lẹ́nu pé àwọn ilé ìbú náà ní ìbú làbọ̀ ọ̀sì. àbí bí wọ́n yà wọ́n ló fi yà wọ́n kó tó di wọ́n lóòótọ́ ọ̀gbọ́dọ̀ wá jẹ́ pé màtá nẹ́bí di ọmọ ogójì ọdún ìrọ́jú ọ̀mọ̀ àtẹ́lẹ̀ ìrọ́jẹ́ tẹ̀ wá pọ̀. ẹ láti gbogbo ẹni tí ń dàgbà ní àwọ̀ kọ́wọ́ kọ́lọ̀ bẹ́lọ́n kọ́lọ̀ wọn sànú wọn. láàrin tí ọ̀gá ni wọ́n yẹ wọ́n bá a lára àyíká alẹ́ dàgbà dé yìí o. àgbéjọ pọ́ọ̀sì pọ́ọ̀sì ń lẹ́lòmíì tó bẹ̀rẹ̀ gbájú ẹ̀. pọ́ọ̀sì ń lẹ́lòmíì tó bẹ̀rẹ̀ ẹnu àtọ́sí. ọmọdé yóò wọ́n sì lẹ́nu ní tó bẹ̀rẹ̀ yíyá ọlọ́gbọ́n mẹ́rin ni ọ̀rá padà èyí ni àwọn ẹrú ìdí ọ̀gbọ̀n ọ̀pá láti kékeré sí ẹ dàgbà nígbà tí ń bẹ lọ́dọ̀ sọ́dọ̀ ọmọ ẹ̀dùn ògùn yóò wá di àgbàsẹ́ni yóò máa wá fún wọn kan fún wa kò sí ti sí ìsìláàmù yìí ọ̀dájú ìlànà àti wọn náà. Fọ́nà àwọn tó bàbá lẹ́yìn ṣùgbọ́n wà ní ìlú. àmọ́ wọn gbà ọlọ́ni wọn dọ́gba wa níbi gbígbà náà ọlọ́kọ́ wọn tàjà wa náà tẹ̀lé wọn wọlé ọ̀la ilé ọ̀la látẹ̀lé wọn wà jẹ́ náà. àwọn tó sì gbà ń dọ́ọ̀lì náà táwọn ti gbà fún ara wa ẹ̀yìn náà má tẹ̀ wọn. gbogbo bá a ti ń yí iná ara wọn náà làbú jáde ara wọn náà làbú làálì gbogbo àwọn yìí náà làlẹ́ ti jíṣẹ́ fún bíbí ìjọba àwọn àbúkásọ̀rọ̀ sì dé ìpínlẹ̀ despite táwọn náà mà sàlẹ́bí parọ́ ọ̀dọ̀ náà wà lóye ọ̀kan. Oúnjẹ dákun ní àgbàlagbà mú sáwọn bàbá wa ilé ẹgbẹ́ náà wà ní àbáwọn tó sì máa gbọ́. Ọlọ́run ti wá àti púpọ̀ pàtàkì jùlọ fún ẹ̀yin bàbá wa. Àlẹ́gbọ̀ Mùsùlùmí Sọ̀lá Sọ́lá ọlọ́run ní ẹni èjì ẹ̀ka ẹ̀rin ọba mẹ́rin nínú àwọn tí wọ́n jọ bí lẹ́ni pé ta lè pè lẹ́gbọ̀n àtàbúrò tó ní kí ń gbé lára ẹlòmíì náà ní kí ẹ̀yin ọmọ òní ẹ̀yin ọ̀rá pé ẹ̀ṣẹ́ ìfù. ó ń bẹ̀ lára tí wọn náà ti fún ìfura òun ní gbogbo àwọn náà tá a bá ti wá àti fáwọn àgbàlagbà àgbọ̀dọ̀ gbàgbé àti ìkọ̀ yìí o. bẹ́ẹ̀ ti lè wọ́n dàgbà tó ní yóò bí ọmọ náà ni. ẹ̀rọ mi ẹ̀ ilé ilé mi déédé dé ilé dé ìlò lẹ́nu sí i ẹ̀rí mọ̀ ọmọ kéé ṣe rí bí o ti wà ní ọ̀dọ̀ tó wọn lẹ́nu. ọlọ́run wá fi àpẹẹrẹ ńlá nílẹ̀ fún ìyá àgbàlagbà àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá mẹ́rin nínú àwọn tó pé bàbá àlẹ́bí jẹ́ ìgbọ̀nwọ́ àbọ̀dá àbúrò ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àmẹ́rẹ̀ náà. Ṣé ẹ̀rọ ti kàdá jẹ̀ Ẹ gbọ́dọ̀ padà ọjọ́ ìlẹ̀ Yorùbá bọ̀dọ̀ ìjọ ọ̀mọ sí ọmọ sí kàdá jẹ̀ àdá ọ̀rọ̀ Ẹ̀gbọ́n bàbá ìlẹ́nu lọ́wọ́ mi ṣe ìyẹn ni bàbá jẹ̀ àdá. Ẹ̀gbọ́n bàbá ìlẹ́nu wà mọ̀ ẹ̀yìn wọ́n jọ bí wọn àtàlẹ́nu. Àbúrò náà àtàlẹ́nu. Nínú àwọn bẹ́ẹ̀ lànàbí bá àbú pọ́lì ìdáyé ojúlò ọ̀dùnmẹ́ ànàbí bá àlàbà ànàbí bá àmbà ọ̀bì ọlọ́ọ̀hún àbúrò àwọn bẹ́ẹ̀ yìí ní ṣẹ́jú ànàbí ẹgbẹ́ ìwọ bàbá ànàbí ni wọ́n bàbá kan náà ló gbé àwọn àná bàbá ànàbí wa Muhammad lọ. ẹ wá ronú àwọn bẹ́ẹ̀ yìí mo ti ní orí àgbọ̀dọ̀ jàǹbá ọlọ́run ọ̀fẹ́ jàǹbá bí wọ́n bá sọ̀rọ̀ fẹ́ ló jù yàn lọ ọ̀fẹ́ kọ. Òun náà máa wò ó wò pé àkúrú wọn dàgbà sí i. Ọmọ ìfà wọn pé ìgbọ́nà tó wà sí i. Nínú ànábi ẹ̀kọ́ sọ ọdún wa. Nínú wọn ọlọ́run fẹ́ bí àpẹẹrẹ ní ọlọ́run kápá sí gbogbo wọn mọ́ta wọn ọ̀gbà. Ó sì kápá sí gbogbo wọn bẹ̀rẹ̀ ní gbogbo wọn bá wọn dà. Àbá torí ẹ̀kọ́ lọ́rọ̀ mẹ́tẹ̀ẹ̀yìn ìrọ̀ kọ́ ọlọ́run àwọn méjì gbà àwọn méjì ọgbà àbúlà àbí ọgbà àbúfọ́lì ọgbà àbúlà àti ìdílé bí pé nígbà bá kàmbájì àdáni nígbà tá ànábi ò àyè bàbá wọ̀nyí ẹ̀ ti gbọ́ ànábi wa lọ ń gòkè ọ̀gá ẹ̀ wá ń ké ju wọn ká tó wá sáré jáde wọn sí àti ìgbà sí ọwọ́ adé kẹta ànábi wa ní sí ìlú bẹ́ẹ̀ ní ìlú bẹ́ẹ̀ ní ìlú bẹ́ẹ̀ ní وقال أبت يدا أبي لهب وتب bẹ́ẹ̀ làwọn kọ́lé ìlú ọgbà bọ́lẹ́gbọ́ ikú mọ̀ ní gbogbo máa ń lẹ́nu lọ. àná agbáàs ọ̀nẹ́lẹ́kẹ̀ta ọlọ́run tún fi agbáàs kàfẹ́rẹ́ ní gbogbo ẹ̀ láàmú ẹ̀ láwùjọ wa alára bàbá mi náà lè fi lè wẹ́ẹ̀fẹ̀ kọ́ wúyẹ́ bí ẹ̀kọ́ wúkú náà àwọn ọ̀dà lè gbà àwọn náà lè ní àwọn àjọ àwọn àbúlà láti omi ní èèyàn lẹ́yìn ọlọ́run gẹ́gẹ́ ni wọ́n ju àbúlà àbúlà níbí àwọn ọmọ wọn lè rẹ̀ bọ́kẹ́ wa péré ti ànàbà ànàbà tó ń bẹ nínú àwọn tó ń lówó ṣe fi kà ìdí ti pé àbá tó láwọn ẹsẹ̀ ìgbèrí lóògùn bá dínú lọ́ọ́ dáadáa nínú ogun ọmọ ẹ̀gbẹ́ rẹ̀ àbáàdì ń bẹ nínú àwọn tó gbìyànjú láti má kà pé a ń yẹ ẹjọ́ ọ̀rọ̀ Muhammed lọ́dọ̀ wọn lọ dàrú bá lórí. àbáàdì ń bẹ nínú àwọn tí wọ́n mú lẹ́rú lógun bá lórí wọn lọ́wọ́ gbé káwọn ogbó fún wọn ogun bá lórí ni wọ́n pa Àbújá rì. àlàbáàsì yìí ọ̀gbà ọ̀dà títí tí wọ́n yẹ kí ó lẹ̀ lógun bá náà ọ̀sán fìdá. bọ̀tí nǹkan má rí ìwé ẹwu àpẹẹrẹ ìgbélẹ̀ fílẹ̀ àti. Hamza ọlọ́run wa láwọn bàbá kan pé pé bẹ́ẹ̀ bá yí báyìí sọ̀rọ̀ àwọn àkọlọ̀ ń lẹ́nu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti wọn ni Hamza. Àwọn Hamza ò fi gàkẹ́ gànẹ́bí yẹn sọ̀rọ̀ lọ́wọ́ àdìyẹ. Àbáàdì kà ń yà yé ọkọ̀ padà yá ọkọ̀ dáadáa ní ẹ̀dùn ká. Òsín tábà yìí àwọn àbá àwọn tí ó sì pé ètò lè wí wọn àbọ̀ ọlọ́ọ̀lọ́ kalẹ̀. àní ìjọba àwọn àwọn gínú àwọn àbúlà àdàbà àwọn tí ó sì pé òyìnbó ọlọ́ọ̀lọ́rọ̀ máa ti àjẹ làwọn àwọn àjà abadé ìjà abadé ìyẹn náà bàbá kalẹ̀ àwọn olóhùn àwọn àbúrò àbúrò lẹ́rú pé ọlọ́run ọ̀yẹ́ nìkan kẹ́kẹ́ ìgbé ìlú ọba wà ní mú ọ̀rá wa yìí ní àwa pàdé yìí o bàbá àwọn máa wà lọ́wọ́ àmọ́ àwọn tọ́lọ́ ó jẹ́ káwọn bàbá wa já wa onírú àwọn Hamza ibn Abdul Muttalib torí náà الإسلام بين الأولياء بدأ الإسلام غريبا وسيعود غريبا فطوبى للجهة anabiwa muhammed sallallahu alaihi wa sallam tó sọ àsọlẹ̀ yìí wàhùwà sọ́ọ̀dì kòlùmọ̀lù anabi òní sọ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ torí pé olúwa lọ́wọ́ ara ń tilẹ̀ pé wà máa yọ̀ mọ̀ mọ̀ àná wá ẹnì wà ẹnìyà wà ẹ̀yún. anabi ní ìsìlámù padà di bí ó ti bẹ̀rẹ̀ lẹ́sìn ajá tó ṣe pé ní ẹni ọba kírun ìwọ̀n ànábì ní mọ́sálásí lónìí àwọn ìwọ̀n ìkàlẹ̀ yìí mo gàrí bá nù ẹ̀rábìlì mọ́ àmàgbé báyìí ní. bẹ́ẹ̀ bá kírun ìwọ̀n ànábì lónìí jẹ́ sẹ́mọ́mọ́ ànábì sọ̀rọ̀ ọ̀sán. ṣòdé ìfà fún ìyàmẹ́ àti àdí ìfọ̀n lẹ́sẹ̀ lẹ́ òfòfé ìfà fún ìyàmẹ́ àti ìfọ̀n lẹ́sẹ̀ wọ́rá òde bá ní bàtí ọjọ́ kan lóru lálẹ́ mọ̀kànlá ní kí wọn bá náà ní bá yín kí wọn. òde bá ní bàtí ọjọ́ kan ànábì ànábì kí fájà àti ọmọ mẹ́rin ní sọ́ọ́sì pàpọ́ra alẹ́kùnlá mi. òde bá ní pàkókò ìnáwó yára káàró ìdàmíà nígbà tí ìbá yìí gbọ́gbọ́ àyà àrùn. òde bá ní bàtí ànábì ọgbọ́n kàtà mẹ́gbọ́n nígbà tó ń lọ bọ́bá tí bá bọ́ra yìí àrù ó ní kò kí bá bọ́ra tí àti àmọ́ àdéhùn bá bá bá tó lọ akàkẹ́lẹ́ yìí o. Fafata àfúrọ̀tà nìta ọ̀là nínú bá ń dáná lórí nìta. Òun wá ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tó lẹ́yìn tó rọ́tò nìta yà á kúrú kú onífàmọ́ bọ̀ fàbátà àtúrọ̀tà àlẹ́ àmọ́ràn ànábì bá bí bẹ́ẹ̀ rẹ̀ àlẹ́ àmọ́ràn lórí rákà mélòó rẹ̀ mọ́ mo di ha máa ta ni àjò àlá àlá kọ́dà ẹlẹ́mí yóò rìn rìn kìlómítà mẹ́wàá lórí pé ń wá yọ̀yà pé aṣáájú nta anabi anabi fi mi rẹ nu wasaya ẹrú gari ìgbà bẹ́ẹ̀ni ká bá bá mélòó náà àwọn ìmọ̀ àwọn kéwòn ní wọ́n kà kéwòn méjì nínú bá kọ́ra ẹ̀ ní èyàn mélòó ni o bí báwọn òun bá ń bá ẹ̀ ṣáláṣá ní bẹ̀rẹ̀ àríyá ńgbà tí ìgbà ìgbà ìdá ìdá ìdá wọn ní ju márùn márùn márùn àbí kí wọ́n ní ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ọ̀sán mọ́ ẹ̀ máa ń dúgẹ̀ mọ́ ẹ̀ náà ẹ̀ bá bẹ́ẹ̀ lọ́wọ́ àrí gbogbo agbẹ́gbẹ́ wa pátá àǹtí. gbogbo tí ń jájẹ́jì lónìí lójú wa àwọn ọmọ àwọn ọmọ lẹ́yìn ọmọ ọmọ lẹ́yìn tí wọ́n máa kú lẹ́yìn àmúkúnyánì. ìbéèrè nù nù. Àlìsílámù ẹ̀yìnà àmì wẹ̀lẹ̀ o. Tẹ́rí gbogbo ìgbéyàn bá ti gbọ́ gbọ́ wá gàrí àtà náà ní gàrí ìgbà àjòjì mu. Wàláì báyà bá fẹ́ wá wá sí ẹ̀kọ́ fi hàn àtọ̀ tó ọ̀fẹ́ sanra rẹ̀. Máa pé ààrẹ ààrẹ àbáyé pé ọmọ ti báyìí láì lálẹ́. Wọ́n láwọn náà ní ẹ̀ẹ́dẹ́yìn ọmọ bọ́lá nẹ́bí tọ̀rọ̀ ọmọ bọ́lá nẹ́bí tọ̀rọ̀ láyà rẹ̀. Bẹ́ẹ̀ bá ti lè máa gbé irú àwọn àgbèrè báyìí tó ọkùnrin yóò torí pé ìjọ òjú ni pé gbogbo nǹkan yóò yí láyà rẹ̀ lọ́lọ́lọ́ wa. Bàdà ìdààmú wọ̀sẹ̀yàrá olú fàtúbà torí náà dákun ọmọ anábì ní ọlọ́lọ́ wa ní ìgbẹ́lẹ̀ lẹ́sẹ̀ kọ́mọ́tẹ̀lẹ̀ olùwàlàlàjò ní sọ̀rọ̀ lùfẹ̀ẹ́nu. Ìsìláàmù tó àwọn amákàlà níjọ́ àkọ́kọ́ anabi ni yọ padà rí bẹ́ẹ̀ sọ́dọ̀ náà wà ń sì rí bẹ́ẹ̀ ayé ayé tẹ̀lé ń gbé ń gbé. ọ̀wọ́n náà ní ìyàn fẹ́ anabi máa ń gbé láàmú jẹ lónìí. àwọn bàbá wa kà ní báyọ̀ báyà ẹ̀ àwọn bàbá bàbá ẹ̀fọ́ àtúntà òkú àdúgbò wọn ti jẹ. bàbá àdáwó ayé kẹ̀kẹ́ àwọn ni wọ́n yóò mú ìjọ kẹ́kẹ́ ọ̀dọ́ àdìgbà ló dé dé àdé nìyí àdìjọ bò wà bò wà bò wà. àwọn èèyàn ní kẹsẹ̀ àdìjọ làwọn máa ń dájú àtàkùn ètò ìlú ni pé ilé báyìí báyìí àti ọ̀sẹ̀ ìsàgbọ̀n náà ilé báyìí báyìí báyìí báyìí wàlá ìgbẹ́ yóò ń ṣe nínú ìsìlámù bá láti ṣe lónìí táwọn ìlú gbá kéré. yàní kéèyàn wá máa ń tẹ̀yàn bá ń fẹ́ o ànábìíní pàtó bá lè lè rọrùn òun kí gbogbo ẹni wọn bá máa wò kọ́ra bẹ́ẹ̀ la bẹ́ẹ̀ bá àìmẹ̀kẹ́nu bàbá bẹ́ẹ̀ kíni kẹ́ ọjà wà pé mo lè mọ́ gbà ẹgbẹ́ bí wọ́n wà wá rí àmúyẹ́ sí ní yàrá. Múna ewu lẹ sí sí yé ewu sí sí. Àní ká gbére sí ní àmì bóyá bóyá sí ní. Ẹ̀ẹ́dì àti àti àti ọ̀sẹ̀yà òdu ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ tí wọ́n mọ ọmọ lọ́ra nẹ́bí ní kó ní lánà lánà sọ̀dọ̀ lọ́wọ́ àwọn àṣà. àmẹ́ni ọlọ́ba wa wá ló lè dúró lórí ká pẹ́tọ́ lọ́nà ní pẹ́tà nábì ní àti lè kọ́ jáde ìdìbò èyí tẹ́mi ó tẹ̀mí ànábì ní fàtúbà òun kì í kú oríire o ọlọ́mọdé àti káwa náà wọ́n kú. Kurba lò bẹ́ẹ̀. kórbatul islam lẹ́nu káwa àwùjọ lọ́dọ̀ ọlọ́run fún un at least káfí nàìjíríà yìí káfí àbúwé torí bá ní aláàmú bẹ́ẹ̀ ní aláàmú yóò alimọ́ọ̀dù àgbáyé àmẹ́yìn wọn gbà wá láti pọ̀ ẹ̀jẹ̀ ń wá ní nàìjíríà àbílẹ̀ yorùbá ìbáyìí kúlà. bàbá ní tara wa láti ní ìgbà ìmọ̀ orin tọ́lọ́run ìsìláàmù ọlọ́run fẹ́ ìdàgbà tó kulẹ̀ yorùbá. fàámà bìnnẹ́ ọ̀bìgá ọ̀yà àmàlà tọ́lọ́tọ́lọ́. ìsìláàmù pé ọlọ́run báyìí ànábì ní báyìí kọ̀m̀píàtò ànábì ẹ̀dáwà àgbàlagbà àmà ànábì ẹ̀dáwà láàyè ìyọ̀wá ìwájú tọ́lọ́dọ̀ọ́lọ́. òun ló jẹ́ àárín ìwé ìwé ìjẹ́ ìgbà ẹ̀dàkùnbó lọ́lọ́lọ́lọ́ níbo níbo ní àdàkùnbí ntí ń jẹ́ ìjáàmù tààrà nù sọ́lọ́ lọ́ọ̀bù àdìgbò. yìí yóò ní ní kàlẹ́ńjì. ibi àwọn kàlẹ́ńjì ni mo wá fẹ́ lọ báyìí àmọ́ ìtúrò tó ń fi tiẹ̀ torí ẹlòmíràn mú orí ọlọ́run

àwọn àhàdí ìdòdò ìfà kan bẹ pépé ní kò lè má rí bẹ́ẹ̀ níti torí pé òde ìfà ló wà lóye pé tọ́ọ̀ṣì ti sọ́dọ̀ ìnàbí nàbí sọ̀tọ̀ wà wà. òun là nẹ́bí fún àwọn àṣírí kíkí lọ́wọ́ tẹ́nìtẹ́nì àṣírí àhàn kọ́ àhàn àmọ́ yẹn o. ìtumọ̀ bá ìfà jẹ́ alágbáyà nàbí ni pé ànágbèpè òde ìfà ọ̀sán pé ní nàmọ́ ìmọ̀ ìkùn nàbí nǹkan fẹ́ràn ìgbàwé àjọyọ̀ ìyẹn àmọ́mọ́ lamẹ́yìn lamẹ́yìn ẹni tí a ní láti nípa àgbẹ̀ ibà ibà rọ́bì ọlọ́ọ̀lọ́ ní ipò tó ń gbà gbà gbà. ẹ mọ ọmọ ọmọ ìgbàgbọ́ ọmọ rẹ wá wá wò ẹ bá ẹ bá ti ti ti jọ kọ wá wá àmọ́ àmọ́ ẹ bẹ pé ọlọ́mù lọ́mù kọ́. ṣé mo wà ní wọn. àárẹ̀ ni àdí ẹ̀kọ́ ni kí wọ́n máa wọ ilé máa máa fẹ́ kí ara ẹ̀ kí wọ́n máa náà jù. ẹ̀sìn èlò làwọn àtẹ̀tẹ̀ àti jọra wa lójú. ẹnìkan ń gbóni wọn ní ọ̀nà ìmọ̀ òwúrọ̀ òwúrọ̀ àbálẹ̀ ní àyẹ̀lò ní òní ìlú àjọ irú àwọn àwọn ìlàjà ìkọlọ́wọ́ ọ̀tà ní kẹ́kẹ́ ń bolo ní ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ọmọ ọmọ mi sọ sọ anabi sọ̀rọ̀ sọlá ní oyé wa pé bá a yọ òun wo tayọ àbúbá tó kú nínú àyùmọ̀ tó ń lu ẹni tó ń mọ̀. irun mọ̀ rú wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí èyí tí n fi mú àwọn anabi kàkà ní ọwọ́ àlọ́ wa lọ́kọ̀ ní ìgbà kọ̀ọ̀rọ̀ kọjá. ìníjẹ́ni fún ọmọ mẹ́ta pẹ̀lú gbàmí tí mo wà nínú wọn. ó dùn fún mi àṣírí àmì àmọ́ wọ́n wọ́n bẹ̀ lẹ́bẹ̀ẹ́ tí èmi máa dáhùn ọwọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdíjẹ́ ó ní wọ́n rí màá ó sì nù wọn àmọ́ látọ̀ mi lẹ́yìn kan gbọ́dọ̀ wá lọ́wọ́ ní ọba ọba púpọ̀ ní ọ̀jẹ́ ló ní ọwá wá mẹ́ àmọ́ wọ́n mọ̀ mọ̀ ó sì jọ dọ́kun bẹ́ẹ̀ ní ìlú ìṣúrí àti àgbẹ̀lẹ́yìn ìlú ìsọ̀lọ́lọ́wọ́ wọ́n mú fún àwọn àhàdìdì ọ̀fẹ́ pàtà bá ń sọ̀rọ̀ àwọn àtàlẹ́jì tí mùsùlùmí ní from time to time bí àwọn àhàdìdì yà máa wá síwájú ní àhàdìdì ọ̀fẹ́ pàtà. ọ̀fẹ́ pàtà ló bá gba àhàdìdì ọ̀fẹ́ pàtà. والحديث في صحيح البخاري وفي مسلم أني كان الناس يسألون النبي صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر Òféèfà ní àwọn àwọn ẹ̀bá wá sí ànábì orin ni wọ́n máa wá sí ànábì. Ìwà ànábì jẹ́ ànábì ní orin làwọn bá wá. Èmi lè ní ọba sí ànábì kúntù àti àlùwú àní àti àlùwú ìmọ̀ ẹ̀sìn. Òwe ni òféèfà ń fa o. Àwọn èèyàn máa wá béèrè orin. Wàkúntù àti àlùwú àní àti àlùwú ìmọ̀ ẹ̀sìn. Nítorí kí ni màkàfàtà àyè ìdílé kàdá ni? ẹwẹ̀ kọ́ ńláńlá ó ní nkémi. bẹ́ẹ̀ni bá di ma bí a wà tí mo ta fún un sí nǹkan mi ẹ̀ mọ́. nígbà wọ́n bá bẹ́ẹ̀ lé mẹ́ta ta mẹ́rin tó wà á mú olórí mẹ́ta àti mẹ́ta wọlé tọ̀. kí náà bá ní orí mẹ́ta ọ̀rẹ́ òde bá dé bá yé bá yé rí rí rí wà fún tu aṣọ àlùkù àná àmì mi náà gẹ̀ẹ́sì kí mo fẹ́ràn àbúrú màkàbàdà àyìnbí. nǹkan ká bu ọwọ́ létọ̀ mi láì mọ́. Bẹ́ẹ̀fà wa bá wà nínú àwọn béèrè ní kàkà nígbà ọlọ́ọ̀gbẹ́ àgbàdì sọ̀rọ̀ sọ̀rọ̀. Olóhùn lọ bá nípa níjọ́ sọ̀rọ̀ mọ́ wá bọ́ bá nàbí pé yà ọ̀rọ̀ kúndà lọ́pọ̀. Kúndà bíi gàhìrì yá díẹ̀ wọ̀ ṣàfihàn. Bàjẹ́ àná dáadáa. وهل بعد هذا خير من شر نعم. نعم. نعم. قال نعم قال وهل بعد ذلك الشر من خير قال نعم وفي دخن قال نعم وفي دخن حذيفة لمن النبي صلى الله عليه وسلم إيه، والنبي كنا في جاهلية kó tó dé inú àmà inú àìmọ̀kan inú àìmọ̀ntọ́lọ́mọ̀fẹ́ abúyẹ́yẹ́ lábàá tó dé wà wà. Fàjá àtàrà fẹ́ orí tó ń pé wáyọ̀ lọ́wọ́ wá wá wá. Látàrí ìdáàmú bàbá wa. tún wá sí orí fọ́ọ̀mù wa. Lárúbáwò nígbà ìdílé. Àmọ́ ní tẹ́mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà lẹ́wà lẹ́wà tí mo rè yóò di máa àwọn ẹlẹ́fọ̀ọ́ ọmọ èèyàn mi jọmọ ní òun láyé òun làwọn làwọn ẹgbẹ́ mi nínú kọ̀ọ̀díjà mi wà á tún ní di ọlẹ́sìn tó wà fún sáǹtì láì pé kéńjì nìkan ní tó wà fún sáǹtì gbogbo bí ọwà ló wà ló lò mẹ́mẹ́. Òbí bá ló wà ló wà sí àlẹ́ àlẹ́ ọ̀sán òun bí àlẹ́ yìí pé wàhálà náà náà kẹ́yìí. Ṣé orí ọmọ ẹgbẹ́ báyìí bá bá fún bọ̀ lẹ́yìn ẹ̀yìn? Ọlá náà náà bú ń bọ̀ lẹ́yìn ẹ̀yìn òòrè tẹ̀ǹtẹ̀ǹtẹ̀ bá lọ́wọ́ yìí òzèfà o. òzèfà ló ń lọ àná dáadáa wàhálà dáadáa ní kàṣẹ́rù mìíràn bábú yìí náà bá dé lóòjọ́ máa tí ó máa lọ ní ọdún sórí máa àtàlórí tó ń bọ̀ lẹ́yìn àbúyẹ. amóore tí ń bọ̀ ìtàndínlẹ̀ tàlẹ́ńgẹ̀ oore ni àmàwà fi yí yàtọ̀ kò ní píọ̀ kìí sóore tó fi gíní kìí sóore tó píọ̀ ìwé mo yíyó anábì ló yíyó sọlọ lọ́wọ́ àwọn ẹ̀lọ́. gbogbo anábì tí ó ṣẹlẹ̀ kárí kìá mi ẹ̀ ní ẹ̀ẹ́dì kalẹ̀ ọlọ́run ti di. àwa nù ọjà ìyá ló sọ wà nábì dé lọ́wọ́ ní. pé ọgbọ́n aburú ń bọ̀ lẹ́yìn ẹ̀yìn bẹ́ẹ̀ ni gbogbo ń sọ bẹ́ẹ̀ yìí dáhùn wá lọ tó orí ní òde òní bẹ́ẹ̀ àmọ́ orí jọ wà á dé yìí o àbí yìí dàpọ̀ òní píọ̀ yóò ní bí bí dákúlà kádà láti ìwòrán bí kómi ó wú bí kómi ó wú tẹmọ kómi tó wú ọyá bọ́yá bẹ́ẹ̀ tó wú omi rábúlì tàbí ànábì ní orí òun ó di orí nù zọ́ọ̀nì lérò tèmi o mo rò pé n ta wà ń bẹ̀rẹ̀ yorùbá ìbájú la lónìí. fẹ́yìrún wà sí yí wàláhù sàlẹ̀. bó ti hàn sí bó ti yé mi mọ́ èmi gbà kó orin torí bẹ́ẹ̀ yọ bá bá bá ta ìlú ọlọ́run ìsìláàmù ìdí ń pẹ́rẹ́ ní nàìjíríà lágbàáyé gbàyàrá àmọ́ ìgbẹ́ orí orí yíyọ̀ wà fi yí ooru bí omi ooru ànágbèsè yìí kọ̀dọ̀dọ̀. àwọn owó wa ní ibẹ̀ ntẹ́mi rẹ̀ máa ń bọ̀ náà máa ń bọ̀ kí ni bí a mú orí orí àwọn yàrá táwọn yàrá tó kù yìí bẹ̀rẹ̀ sí náà ní ìlara wọn àwọn obìnrin lójú òkú pẹ̀lú ẹ̀ báwọn sọ àbíyá àti àwọn ti gbọ́ pé wọ́n ti ṣe lè. àmọ́ pẹ̀lú gbogbo orin tá à ń rí yẹn mẹ́rin àjàrà wa wá bí dàkúnú kò pure challenges ń bẹ̀ ń ooru bí omi tó rú. kí ló àkọ́kọ́ kí ló wúlò omi yìí kí ló wúlò omi ìdàgbàsókè dáàmú pàtàkì jùlọ nínú onínàrò àdáwò ibòmí ní yọkí ọba lọ wá lọ sí. àmọ́ àní wá dìnnà gbogbo olùyà àwọn wá wá lọ́dọ̀ àrùn ọ̀sùn. hadith mi ní ní ìjẹ́rìí ọ̀rọ̀ ilé ilé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam. Ah, نعم نعم أوكي. ناس مرفوع رواية من جنة حديث صحيح ولا النبي صلى الله عليه وسلم النبي تأتي على الناس سنوات الساعة تأتي على الناس سنوات قد ساعة يكذب فيها فوج ويصدق فيها الكلام ويؤتمن فيها الأخار ويخون فيها الأمين ويتكلم فيه من رويبضة قيل ما رويبضة يا رسول الله قال أنا أرسل هذه يتكلم في أمر عام الإمام، الإمام alimami alḥaṣin ni في gbà bíi àyè àti wọ́n fi dábàrà rọ́ṣìn rọ́ṣìn. wọ́n náà nẹ́bí sọ̀rọ̀ sọ́lọ̀ ní sáàtì alìyàmínáàdì àwọn ọdún ọdún ànẹ́bí pè ní pé ní èsì ọjọ́ kéèké wájú kéèké kò ní ọlọ́nkọ́ta àgbà ni. Ànábì ti sàmẹ̀wá àwọn ọdún kan bẹ̀rẹ̀ báyìí láyé kájá ọdún tí máa ń tàyàn yẹn. Ara ń tẹ́rì rẹ̀ ní pé ọ̀dà bí ìhàlìhàlà òkúrú èèyàn làwọn èèyàn máa fún lòdòdò. Wọ̀yùsọ́dà bí ìhà àyùkádà bí ìhà olódodo làwọn èèyàn máa fún ní òkúrọ̀. Wọ̀yùsọ́dà bí ìhà àyùkádà òkú èèyàn làwọn èèyàn yìí máa fún ọgbẹ ní ẹjọ. yóò tá máa lọ bí oúnjẹ ń bẹ yẹ làwọn làmúlàmú lọ́dàmúlàmú ẹni ó ní làmúlàmú oúnjẹ ń bẹ anabi nípa bàbá yẹ wọ̀nyẹ pẹ̀kẹ́ lẹ́nu bí yẹn lọ. anabi lẹ́ni lẹ́ni wà wà ọ̀rọ̀ ọ̀rọ̀ ìsìlámù gbáà ní ìwé ìwé ìbọ̀.

ó fún yẹn ní ìmọ̀ gbọ́nrán àtànẹ́bí lànẹ́bí wí o òsì ń tọ́ka ànẹ́bí pẹ̀lú pé áá egbò ní. ànẹ́bí wí gbogbo ẹ̀ lọ́lẹ́ ìlú ẹ̀ ẹ̀kínú mọ̀síwọ́dì ọ̀dọ́ ọgbọ́n wọn ni ẹ̀kínú mọ̀síwọ́dì wọn ni fún àgbàdo jẹrẹ jẹrẹ ebinu masudi igi igun jọ mọ bá gba gbogbo bi ara ara bi wọn ma ara bi ni orin ta ma wọn igi wọn ma ti ja lọ abẹ ara wọ́n ní bí mọ̀sùmùdì kún ti ń jọ náà àwọn sọ̀hábẹ́ ìwé wa rí bí mọ̀sùmùdì wọ́n ti máa dọ́ ìwú mẹ́ńdẹ́pọ̀ ti sàn. ẹ̀rín wa ń wọ́n ká fún yọ mọ̀ ara torí ibùdó mọ̀sùmùdì lẹ́gẹ̀lẹ́gẹ̀. wọ́n tẹ́sẹ̀ ṣe ń mì í ọ̀rọ̀ rárá. bí rèé ṣe ṣe ṣe. ẹ̀wọ̀n ká mọ̀ ká mọ̀ ká mọ̀ O mi àdìsí ní dẹ́pọ̀tì àgbègbè ọ̀tẹ̀rẹ̀ ànẹ́bíwá gbọ́ ẹgbẹ́ kẹlẹ́ àgbẹ̀ àgbẹ̀ ànẹ́bíwá gbọ́ làwọn bá ọlọ́fin ní ìzá ànẹ́bí ní ilé ẹgbẹ́ tó wẹ̀wẹ̀ ọba nínú nìdánù ọlọ́run ó wo ojú ọgbẹ́ ilé ẹgbẹ́ rẹ̀ nínú ọlọ́run torí náà bá nàbí má lè yàn sí ẹ̀yìn ẹ̀yìn o ẹ̀fí ọ̀sẹ̀ ọ̀rọ̀ pé kílò mélòó lọ́wọ́. àrọ́júlú àtàtà ànábì ní ẹ̀yìn náà yẹ. ẹ bóyá ká kà sí yorùbá wọn ní ẹni àbá ẹni àbá tàkà síra ìrìnlẹ̀ àhá ẹni àtàkà fi ra àtùpà ọwọ́ àtẹni àjẹjẹnara ẹni àjẹjẹnara wò olóhùn náà jẹ ẹni àjẹjẹnara ẹni àmọ́jú káfí yàtẹ̀kẹ́sẹ̀ mọ̀tì amúhàn. Musiba talẹ̀ ńláńlá, àjẹ́ ńláńlá tí ìsìláàmù ń dà yí bẹ́ẹ̀sì nílẹ̀ yorùbá kọ́dà ní outside Nigeria. ọ̀pọ̀lọpọ̀ ti ń dà gbogbo ń tẹ̀ ń gbọ́ lókè lódò gàgàn nísìnyí ẹ̀ lẹ́gbẹ́ àbá àgbàjì kan láwọn àpá àwọ̀sì fún náà pẹ̀lú ẹ̀mí pé táwọn táwọn yóò wá gbára dà rẹ̀. àti Nàìjíríà àti ní kárí Nàìjíríà àti Nàìjíríà àti outside Nàìjíríà the main problem tá n pè ní ìdílé anabi ni yàtọ̀kẹ́lá fíhìn ìhó wẹ̀yẹ. ẹni ó yẹ kí òun náà tẹ̀lé máa nàìjíríà ní kílè ìdí ìṣẹ̀lẹ̀ owó bí lẹ́yìn gbọ́ tí inú wọn wá ń gbà àtàndà padà sínú ìsìlámù gidi. ibẹ̀ náà lẹ́yìn tí wọ́n gbọ́ gbọ́ tàǹtàǹtàǹ. kí ń fà á? ẹni ọ̀yẹ́ kọ́ yẹn lóyún lòkó kọ́ máa ní ọdún fún ìfún la wá ní ọ̀pọ̀ ẹnu ẹni sàmá hàfíìsì. ọlọ́run kọ́ sànú wa ni wọ́n sọ̀rọ̀ nàìjíríà nìkan eléyìí sọ̀rọ̀ nàìjíríà nìkan. all over the world àwọn kéékèèké àbí dàgbà náà sọ́ba kéré náà nù. torí náà ló ti tọ́ka lẹ́bẹ̀ o ọ̀dọ̀ lọ́wọ́ àríwá nínú challenge ńláńlá wa náà ló ṣe bí nílẹ̀ ilẹ̀ ìgbà ìkúlà òwúlà òwúlà. kódà lọ́ọ̀lì àwùjá ọlọ́ọ̀lì àti ẹ̀ẹ́dẹ́nu lẹ́nu tí mo máa di ẹ̀mọ́ láwọn ọ̀hún bẹ́ẹ̀. àwọn tí ìní rẹ̀ fún institution mọ́ nílẹ̀ ní wọ́n sì ní rẹ̀ fẹ́ẹ̀sì fún gbáà. ìyàwó ilé ìdí ń dín nílẹ̀ yóò bá àdúrà yìí àfa ìtánẹ́tì ní orí ìtánẹ́tì ní ní dáhùn lóògbé mẹ́rin. Òun ló ṣíra wọn kẹ́kẹ́ ọ̀rọ̀ mọ́lá mọ́lá yóò sì máa jàǹdàbù lọ gbáà. Kọ́lẹ̀ ló fẹ́ ọmọ wọn kó jẹ nìkan fún mi wọ́n ní wọ́n ní ẹ̀ẹ́dẹ́ kọ́lá bí ló máa ti bá wí. Ànẹ́bí ń kọ́ ibùdó màsúwà ní ọwà ayé wàá jẹ́ ọmọ àbí wọ́n lọ ọlọ́ọ̀lọ́ challenge ńlá ńlá ni o wà fi yí dàgbà anabi ní oore oore ní píọ oore tí wọn wá ń tì í dáhùn rí ní báyìí ká alhamdulilayi torí pé ìlọrin bí ilé yìí dáadáa nígbà tí a wà láyé sáyé ẹ̀ ń parí sẹ́kọ́ndì tó ṣe yẹ ẹ̀yẹ ọmọ ọmọ gbogbo ọmọ ọmọ ọmọ bá fẹ́ẹ́ tẹ̀ nígbà tí a bàtà ìtàwí àmì àmì ìyá ẹ̀ẹ́dẹ́gbẹ́ àbí ìdùnnúgá ẹ ọkà dàbí ẹ ní bọ̀tọ́lọ̀ ní ní àwọn èèyàn bá gbé ẹ bá fẹ́ sẹ́sẹ̀ ní sẹ́rí rí a ani sunna a ń béèrè ọlọ́ọ̀lọ́ ó yẹ kí n wo tún amóore ìrọ̀wá pure ọwọ́ àwa ọwọ́ àwa débi pé ó ti ti ẹ̀jẹ̀ ó ti dàrú báwọn ní ìlójú pé èmi lè ń ṣe gẹ̀. ẹ̀yin ọmọ ẹ̀yin sọ òye yé mẹ́mẹ́ ẹ̀yin náà lẹ́nu ní ẹbí ọ̀gá yín náà lẹ́sà àwọn àwọn ẹ̀fọ́ làwọn àwọn náà dá mẹ́ gbogbo ẹ̀ wá dákú dákú ẹ̀ má nẹ́bí ti wà lọ́rin kalẹ̀ wà bí jàmjàm. nítorí ní o ẹ̀rí àìsí ọ̀rẹ́ méjì kalẹ̀ tá ní yóò jọrọ bí ọ. Òun ni pé àgbà àwọn ìgbé bọ̀ gbogbo ẹni tó bá bá bá ẹ̀ láì wọ ibi sọ̀ nígbà tá Àìdáko ẹni. Gbogbo ẹni tó bá bá bá bọ̀ ibi sọ̀ ní àwọn ọdún àtàkà òkùnkùn ní òkùnkùn ní ọmọ ọmọ rẹ̀. bí wọ́n bá jẹ wọ́n sáré yàn pé ẹ̀jẹ̀ di sàmá àti àdìjú ọ̀yẹ́ kí ènìyàn wọ́n mọ̀ pé a ẹnìkan ò pé kẹ́nìkan máa tẹ̀lé nìkan blindly àwọn àwọn àgbà yìí ọ̀fẹ́ nìkan tẹ̀lé àwọn blindly kọtí ń tà àgbàdo gbàgbé pé kọ́dà ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ̀sìn náà nínú kíú. kébìrà pé ọdún ti pẹ́ tí a ti ti wá níwáyé wà láyé láyé láyé sínú. òun ni àdìgbàmù kíá nínú àwọn àgbààfà òun ló ní ẹnàmàlẹ́fẹ́ rọ́kọ̀tún ti dì ẹnàmàlẹ́fẹ́ rọ́kọ̀tún ti dì amàtàṣẹ́ṣẹ́dú pẹ̀lú àṣẹ́ṣẹ́ òkú lò. الفكر رخصة في الدين ètí ń jẹ́ wà tó yẹ ẹ́ ṣe báwọn yàrá bá kó sí ìlú ọba wa wà ní bàtà. Jáfún wọn ní ọ̀nà náà. Àmọ́ káàdà máa ń ṣe bọ́ bá wọlé wọlé wọlé wọlé tèmi. Sùfìànù kò tẹ́jú ní ti yín kò ní ti ké wọ́ pọ̀. Àmọ́ ẹ̀jẹ̀ jẹ́jú wà yóò sínú rú kúndùn à. Nídìí ni ó ké wọ́ pọ̀ ewu ẹja yọ àmọ́ ní ń jẹ́ kíkú alimami sọ̀dí àná rọ́pọ̀ tó ń bí bí. òun ni pé ẹ̀wá wá náà bá náà ní ìsìlámù ìmọ̀lẹ̀ bí náà àti ẹyẹyẹ ẹsẹ àwọn míín náà ní ẹyẹ ẹsẹ ẹbí bẹ́ẹ̀ lè kọ di ọtẹbìrì Ọlọ́run òun gbọbọ ẹmọ bá wò ní wíwú yíwú àmọ́ nílé tọlọrọ bá bẹ wá náà bá nílé ìdí àmì àti ìdíjẹ sọlọ lọ́wọ́ àwọn. torí náà challenge ńláńlá tí mi àyè àyè báyìí níbi pé alibadadadaa yusar min fẹ́ kọ́lá náà wà fíhí yàtọ̀ orí inú orí píọ̀ píọ̀ ọlọ́run ọ̀dà ọ̀dà. torí pé àwọn ọmọ challenge ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlọrin ń fẹ́ ìsọ̀tún sẹ́yìn àwọn òbí wọn tí wọn ti gbà wọn láyè sílẹ̀ pé a bí wọ́n torí pé bàbá bá tara wa àwọn àbúkọ ara wà fún àwọn ọ̀hán búkọ ara wà gbogbo àwọn èyí ní ayé ní ọwọ́ wọn è ní báwọn náà ní àwọn ẹgbẹ́ tọ́ka sí káwọn náà yẹn ju àwọn àwọn yẹn. torí náà ọlọ́run kọ́ sànù wa o wà fi yí dàkúdàkú nítí òjò rí òní ó píọ̀. ẹ̀yin náà ìfẹ́ tí wọ́n ń wá àti ìlẹ̀ láti lè dé ìjókòó yìí náà ẹ̀yin náà ẹ má máa wá wá ẹ má máa dà mí sílẹ̀ kọ́dà. Hmm? ẹ̀yin náà ẹ máa máa ní ẹ máa bọ̀ rẹ̀ ẹ máa ní ẹ máa bọ̀ rẹ̀.

àwọn àwọn ajínigbé nínú ẹ̀jẹ̀ ìgbìmọ̀jìmọ̀jì. Ètò ìgbà ní wọ́n máa tẹ̀lé yẹn blanket fúùtù tá a gbọ́dọ̀ dùnáì fà a gbọ́dọ̀ dùnáì rẹ̀. Tẹ́rìbọ́jú orí bá ṣe ń sí i, ẹ̀kúrẹ́ǹsì bá ṣe ń pọ̀, ìmọ̀ ẹ̀jẹ̀ ewu yéèyàn. Àwọn nǹkan míì yóò túṣù fún yàn lóṣù tẹ́lẹ̀ yọ́ọ̀mọ̀ wá ní kíni yọ́ọ̀mọ̀ wá wá àti báyìí lórí ẹjẹ́ wo àpèjúwe láyà nígbà mọ́tòmọ́tòmọ́ níbi ádìdà àtẹ̀yíyà ẹ̀wọ̀n tí wọ́n máa ń wá nígbà lọ́sọ̀lọ̀ yá níbi bó láti fẹ́ máa gbá àmà gbá ní ìláyé aláṣẹ aláṣẹ ọ̀hún máa dá bábí ànẹ́bí ṣe mùríbò tí ń tún amẹ́ni táwa táwa olódodo táwọn táwọn yìí ń tẹlu lọ́rọ́ ni ànẹ́bí ní bẹ́ẹ̀ ni gbálùdé tó ní àmà ìgbà fún àwọn ní àpàdà kódò tó jọ ẹ ẹ ọmọrù ya ìwà nígbàdàn tó lè bọ ọgbọn wa pé àwọ maka ebo ìmọ̀ àbíwá lọ dáa lọ lọ yìí bọ́rọ̀ bọ́rọ̀ tó lè dára dára ìgbà òkú ìgbà ìgbà ìlànà ìlànà ìṣe mo wíwọ ọdún ọdún rẹ wò ìlànà ìbí jọlọ ee mo wíwọ ọkọ ọlọ́run náà ń wíwọ ọpẹ ẹwọ àmọ́ kò wíwọ ọdún ilẹ̀ ẹwọ experience ìwọ kan gbọ́ yé pé a ti gbọ́dọ̀ gbọ́ lọ́dún gbogbo ìjọba wa gbà láàbù ànábi lọ́lọ́wọ́ ọ̀rọ̀ mi pé kí n fún ní ìjọba gbà kọ́dà ń dànù rẹ̀ wáyà gbà pé ọlọ́run ọba lọ́rọ̀ mi bẹ́ aláṣẹ́bí àbí mi ò fi ní sẹ́ ní pọ̀ ọ̀rọ̀ mi. òun náà ló ní máa máa bọ̀ mo sì dé kí mo dé iye yìí èdúró yóò torí náà challenge ńláńlá ni o fún ẹni tó bá jẹ́ òyìnbó ìbíbọ̀ fún náà kẹ̀kẹ́ rẹ̀. ẹ̀rí àwa náà táwa náà lọ fún àyàn kọ́lẹ́jì òyìnbó ìbíbọ̀ káwa náà fàjọra wa. ìsìláàmù ọ̀tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ lọ́dún mẹ́wàá wa ọdún sẹ́yìn fún ìlàjà àgbàrá wa o. ìsìláàmù ọdọmọdún mélòó lónìí. ẹ dákun ọdọmọdún mélòó lónìí ńjọ wọn tó wọn bẹ̀rẹ̀ yìí dáàmú dáàmú dáàmú báwọn báwọn mẹkàtí ẹ bí wọn ta wọn ta fọra nǹkan ẹ kàtí ẹ mú báwọn náà bí dáàmú ọmọ ọdún one thousand four hundred and thirty kọ wọnú sẹńtẹ kọtàkà tó wọnú kíw káwá pé one hundred and four hundred million àwọn àwọn òbí àyà kankan gbogbo àwọn àwọn ajá àjẹjọ rájọ náà ti ẹnìkan ní ọwọ́ àjọ àjọ ní ọmọ báwọn lánàá pọ́sibú ẹnì kò gbé ẹsẹ̀ rí wọn bíláńjì àmà náà nílé ó ní ọmọ mi náà sẹ́mi àdáadáa. Ànábì náà ni wọ́n máa mi every day every generation wọn pàmò lórí gbọ́lọ̀ wọn. Nta bá tó ìjùmọ̀ wù sọ̀hábà ìjùmọ̀ wù tàbíyìn náà lórí pé ntọ́lọ̀ wù ní yàyàn. Nta náà ni wọ́n yàyàn ẹnì kan fọ́dọ̀ tó lónìí gbogbo wọn ò lọ́gbọ́n tó ń bá tẹ̀ ní sálágánlágán. ẹ̀ẹ́dẹ́gbẹ́ wà ní àlejò lọ́wọ́ àlejò lọ́wọ́ àìsà ìta ẹ̀yin náà ẹ̀ kọ́rí ìjà àwọn àwọn ẹbí lọ́wọ́ yìí. ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀lẹ̀ ló èbó nígbà tí àwọn ìgbìmọ̀ bẹ̀rẹ̀ sí ìjà àwọn ìgbìmọ̀ bẹ̀rẹ̀ sí ìjà àwọn àgbẹ̀ àwọn àpapọ̀ ẹ̀sìn báwọn dásí kìíní yìí báwọn ọmọdé pọ́ńkì oníkì lọ́wọ́ ṣe bá ti wá sí ìdàgbà lórí àwọn alákọ̀ wọn kí ẹ mọ̀ bá alákọ̀ wọn kí bá a bá a bá a mọ̀ lẹ́nu ọ̀dà wọ́n lẹ́yìn náà yẹ kọ́ ẹ̀ àwọ̀ pé wọ́n ti tó bá ti wá jẹ iná yẹ kí ọdún tó yẹ ní ẹ̀ bá a ní wọ́n orí ìdí ẹni làwọn àti ẹni wọn tó yẹ àgbààfà máa ń máa ń ṣe lọ́wọ́ máa bá a bá lẹ́yìn torí bẹ́ẹ̀ máa bí bàbá bá sí ẹni pé bàbá bá rí a ẹ máa ẹ máa rántí pírẹ́sìtì ní ó mọ̀ sẹ́mi àdàpọ̀ dáadáa ntí àwọn sọ̀hábì òbí táwọn sáàbì yóò táwọn àyíká máa ní àníbà sáàbì yóò wí táwọn táwọn tẹ ní ọmọ rẹ kí ọmọ rẹ aláàjẹ ọmọ rẹ àti ẹni tẹ ní àmọ àmọ kéwú. àmọ́ ibi táwọn táwọn ìgbà kéwú déédéé kí ẹ gbogbo àwọn àwọn àdìgbò wọn ti ṣètọ́nì ní sáyẹn kọlọ̀nkọlọ̀ ti padà bọ̀ wá. pàtàkì jùlọ kọ́ba tẹ̀ jẹ́ pé ẹ̀yà ìjìnlẹ̀ náà ìlànà kọ̀tà àlẹ́bìnrin àrọ́júlú ẹni òun náà mọ̀tò òun ma yẹtẹ̀kẹ́rẹ́ lẹ́mu bí ọmọrin náà ọ̀rọ̀ yẹ kí gbogbo àwọn àgbà bọ̀ péjọ sí pé kí lọ́ọ̀yà wí orúkọ ara lọ́pọ̀ kan fún tẹ̀lẹ̀ tọ́pọ̀lọpọ̀ ọmọ yẹn sẹ́rí fatiwa bàbá béèrè fatiwa pé ìyàwó máa dáhùn máa ṣe kíni máa dáhùn dáhùn. Bọ̀dé yẹn wá béèrè fatiwa tó ọmọ pé ìdọ́jì rẹ̀ wà fàṣì gbogbo kíni. Gbogbo Nàìjíríà yìí gbogbo nǹkan ẹni ọmọ bàtò ń ṣe fatiwa àtẹ̀yìn tí ọmọ. Ní fatiwa rí òṣèlú kíni ní òkú bá ìmọ̀ dáwọ́ fájú àtàwọn náà kò sí ní ìlànà àwọn àwọn àṣùnà. òun ni ọmọ rọ́bì ọ̀gbọ́n wa ń gbé ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá dé kí lóde tó mọ̀ fún lẹ́nu kan gbọ́dọ̀ jáde kó mọ̀ jùmọ̀ náà sọ abẹ́ àníjà. ọmọ rúmọ̀ òfin láyé rẹ̀ pé ń lọ sí ọmọ mi kan nígbà mi lọ sí ẹ̀yìn tẹ́ láyé rẹ̀ bá dé àníjà ní ọ̀pọ̀ jáde kó mọ̀ jùmọ̀ ní tìtorí orí báwọn ọ̀rọ̀ ńláńlá bá dé èmi nìkan kí n máa rọ́ èyí kì í fi gbogbo yín. ọ̀tún lónìí wájúwájú wa lè kó bá gbogbo mùsùlùmí àbí àyíyáyí. nínú íńtánẹ́ẹ̀tì ẹ̀rẹ̀ ní ọjọ́ ìgbòdì lórí afẹ́fẹ́. nínú yàrá rẹ̀ ẹnìkan ní ìmọ̀jú mú wa. àwọn èèyàn ọmọ wa sọ́fà lókè lókè gbáà ọ̀dọ̀ ọ̀dọ̀ wọn máa fi yẹn rẹ̀ yẹn wọn. nínú àwọn ìṣàlẹ̀ yìí dàgbà wà fi yìí dàgbà kàmẹ́mẹ́ dolórí yìí àwọn dáfínù pọ̀ ẹ ní ẹnu ẹnu àwọn dáfínù ẹ àwọn tó omi tí ń dé gé omi nílẹ̀ tí ń fi ń rí wọn làwọn ẹgbẹ́ kí wọn làwọn kí àwọn ẹgbẹ́ kí kí làwọn ẹgbẹ́ kí òun làwọn tí pé àwọn rí ìgbòho ìsìláàmù amú ìsìláàmù àgbàdẹ ìsìláàmù àgbàdẹ. àwọn kà á fún kàkéké ní ẹfẹ wúlò wà torí àdáwò ló ń lẹ ní ọdẹ ọdẹ ní ìwò mi ní ẹ̀yìn bá lè má lè rí yìí. bí kàké ẹfẹ ẹhẹ pé àdáwò gbogbo pátá yìí òye kó rí bẹ́ẹ̀ bá ìpamọ́ tàǹtàǹtà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ń ba ilé ilé yìí òun ni táwọn àpá máa kégun wa máa máa máa ń bára yìí ẹ ọlọ́run tó ń ta àwọn àpá àtọ́fẹ́ ní àwọn akíní lẹ́nu dáadáa àmọ́ ọlọ́run tó ń ta àwọn àpá àtọ́fẹ́ wa ní sàǹsàn ọlọ́run tó bá àpá àwọn lẹ́nu dáadáa. kátó kíw ọ̀tọ̀ ni wọ́n kọ́ nta àkọ́kọ́ nte nte mẹ́kọ́ dùn bọ́dà kó tó kàn òun ni kíni àlàlà. Bígbà tí àwọn ọ̀yàn láti wù rẹ̀ àbá àti àtọ́ nínú àwùjọ àwọn ọmọ lálùjọ lé. Èjì ọkọ̀ ọba lájà. Lájà bàbá àti ọkọ̀ lájà bàbá àti ọkọ̀ níbi. Ìdí wọn máa kọ́ ní ọdún ìgbà ní pé ìṣẹ̀ǹkì yé ṣe ń ṣe òkè òkè ayé o. Ìgbẹ́ndínlógún fẹ́ mọ̀ mí o. Ẹ bá kẹ̀kẹ́ ìdálùbáfà mi gbẹ wọ́n mọ̀ ẹ̀yọ́rọ̀ bá wá ní wá ní ẹ̀rú ẹ̀rú àgbà wá náà á kéèyàn ní ní ìlàkìlà. Má ṣe aláìsí ẹ̀sìn táàmù nínú dákàmù táwa níbi ní pé kọ́ máa ń gbówó àmọ́ bí wẹ́jọ́ yóò bá yóò bá ọmọ ẹ̀sìn mi náà. Tẹ́bárẹ́ mi kì í jáde bá ń bá ń dàgbẹ́jà kọ́ torí nǹkan kan o torí pé òun yóò rí ẹ ọbẹ̀ pàmì ẹ̀rọ ní ọkọ̀ wọn lọ ọ̀dọ̀ tiẹ̀ dípò tí orí mu tọ́ba ẹ̀ pé lóṣù ọlọ́run náà láì tó ẹ̀ ara dákánù náà tí gbogbo ẹni tí irú àrùn báyìí bá yọ lára rẹ̀ náà tó ń lọ ọjà ọjà ọjà mi kọ́ bẹ̀ lọ́run kọ́ lọ́run ọmọ ẹgbẹ́ tó ń tó ń torí tó lọ́run tẹ́lifíṣọ́ bá jẹ́ pé torí tọ́lọ́ nìkan ni yàtá máa mọ̀ ó kéré pé torí tọ́lọ́ ni. wọ́fíì dáfẹ́nu nínú àwọn àdáfẹ́nu tí ò jẹ́ kí omi dín dín kù yóò jó tòrò jálẹ̀ òun ni àwọn ọ̀rọ̀ kan tí ó pé ní àwọn tí ń sọ náà máa pé kò rí bẹ́ẹ̀. àmọ́ wọ́n fẹ́ máa fi da ìgbìní yóò dá màá kọ́mọ́ tó wù yẹ́rì. láre mi pé kódà ó kọlifá ìfún ti ẹlẹ́kọ̀ọ́ kan nínú àwọn ẹlẹ́kọ̀ọ́ ìgbò. àmọ́ mo fi kọ̀ọ̀rọ̀ rẹ̀ sọ̀tà ní criticize ẹni tẹ́ ń jọba wa ní ní sọ̀tọ̀ yìí is a fraud on human humanity. Gbáyé báyé ló fún kí ni ìròyìn ọmọ ẹ̀yìn. Ọgbà ọgbà ìròyìn ọmọ ẹ̀yìn ló fún. Inú fraud on human humanity òun ni kéèyàn ọmọ sọ̀rọ̀ dídá súnà fún kẹ̀kẹ́ súnà nàbí kẹ́nìkan wá di kó wá di wá di sákàwá àgbàlagbà. ẹ̀rọ kò kàdà àdà náà nàbí àbí àbí. sẹ́rígbé ìrírí ìfúrọ́ ọ̀sìn mánimánì. gbàgbé dára. bàbá tẹ̀ wá ní káfíńsọ̀ ojú orí náà kọ́ mi kéèlà nílà. sọ̀lọ̀ sọ̀lọ̀ sọ̀lọ̀ torí tẹ́lu mi ọ̀gá tẹ̀lu mẹ́lu mẹ́lu. ní wọ́n ṣe wọ́n sábà dáradára. wọ́n ní sábà dáradára. tàwa dáradára nínú àtẹ́lu àbọ̀dá àtàwọn bàbá wa pálí náà yé yé bàbá wa ni wọ́n. àmọ́ bàbá tiẹ̀ ní ẹ̀yìn nàìjíríà ọdún orí náà ní káyọ̀ káyọ̀ àti ẹ̀sẹ̀ ẹgbẹ́ wọn wọn sọ̀lọ̀ lọ́wọ́ àwọn àgbà ajẹ́pẹ́ pé yóò mú dáadáa lábọ̀ owó fún náà náà lọ́yọ́ lọ́yọ́ kejì lórúkọ náà wà dáadáa ẹ́ ara pọ́ọ̀bù bí àwọn àgbàgbé fẹ́ máa jẹ́ omi nínú àwọn fótó wọ́n sá máa dà bí gbọ́mọgbọ́mọ. ara pọ́ọ̀bù ọdún máa ń tẹ̀lẹ̀. ìyẹn máa máa ń lóhùn wà sí àwọn tí wọ́n ẹ̀ ní ń bọ̀ lọ́wọ́ lọ́wọ́ bá ṣe nídìí ẹwọ ní ọgbà àdúgbò yìí níbi ẹ tọ́wá yẹ lẹ́yẹ dáadáa ìgbàlá ọmọrù àbí àwọn nìkan náà wọ́n lè lẹ́yẹ dáadáa ojúmọ́. ọlọ́run wá wá àbá àbúrò rẹ̀ ìdájọ́ wa mẹ́wàá. ọlọ́run tẹ̀ wá sí àwọn ìyá wa ń lọ sí ìpínlẹ̀ wa láti kọ́dà wọ́n náà wọ́n ti kí ẹ̀ lamẹ́ríkà. bọ́ọ̀bá ti kọ́ ọ̀dọ́ yìí ò ní lè sọ ipò àrùn àrùn nàìjíríà àbí àbí tí ń fi hàn pé èké fúrọ́dù ìmọ̀lẹ́mọ̀lẹ́. kéèyàn máa ń ṣe ṣe àdàgbà fún owó tí wọ́n ń gbà ìjọ owó ẹlòmí ò ní ò ní ìjọ owó ń ṣe ṣe wà láì sọ ọlọ́run ó ti yọ ọlọ́run ó ti yọ ọ̀rọ̀ ọ̀rọ̀ bí òní bẹ́ẹ̀ àmọ́ nínú ọkọ̀ bí yí tí wọ́n dáná bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jíjìn ní omi ìdúnnà yóò yóò ṣàtẹ̀lé ẹ̀sà fún agbélé ilé ìjẹ́ ìjẹ́ gíní ooru àmọ́ lọ́run tó yẹ yẹ gbogbo ẹ̀ àbẹ́yẹn bá ń gbọ́ táwọn àbúrò àmì ẹ̀dàbìlà àlùkálì àwọn ọmọ ẹ̀kọ́ àwọn ẹ̀ẹ̀kan from Africa ń bí náà náà mo fi mo fi kí ni wọ́n ń pè é yóò rí àwọn ẹgbẹ́ ìlú lárúbáwá wá bí ìyá àwọn ọmọ ìgbà ó ti kó bí àwọn ìyá ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì ò ní ẹran ní nationality ní ethnicity àmọ́ bá a bá fẹ́ ti gbájú ẹ̀yà yìí ẹ̀ẹ́dẹ̀gbìn àwùjí ni àwùjí lọ́rùn wọn. ànábì lọ́rùn wa wà sọlọ́lọ́ wa ọlọ́run ló lù rẹ́ ànábì sọlọ́lọ́ wa àwọn nǹkan wọ̀nyí ọjọ́ jùlọ. mo ní mo identify mo bí Hudhayfa bá nàbí ní náà fẹ́ẹ́rún wà fíhí dáadáa. Orí ni ìtàrí wà láì wà láì. Àmọ́ fífá fífá sáwọn challenge yìí o. Tora àwọn challenge yìí ọgbọ́n padà máa wá wá ẹlòmíì kẹ̀ ṣe dùhùdù súnàmù mi ẹlòmíì mi ọ̀rọ̀ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ zàzà. Ó di ó di ààrẹ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ nítorí ìyá àwọn ìyá àwọn ìlẹ̀ wọn láwọn ọ̀tà mọ́ wájú wájú tó ń bínú. ọkọ̀ mọ́tà ọ̀tà mọ́ náà kótó tó pé mo ti ti ọ̀rọ̀ yẹn lọ. lẹ́yìn dáadáa tó lé ilé mo wá fẹ́ fẹ́ àǹtí mi torí mo rí pé ìmúhùn mi ìgbẹ́jọ́ rí yín. ẹ̀yin tọrọ sún nẹ̀ èyí wàá sọ̀rọ̀ sẹ́yìn síbi kálí. ẹlòmíràn ní ẹgbẹ́ ọkọ̀ fún òun o àmọ́ èyí kan ní ajẹ́ ẹ̀dákun. ṣé rárá rárá dáhùn sí ó lè máa kó bá omi nínà tí ń tòrò tó fi máa wù. ẹ má já wa náà ní ọjà wa ní pápákọ̀ wọn. ẹ má jẹ́ ẹ má jẹ́ fẹ́yìn fẹ́yìn tó kó yá yá mi náà. àwa gan-an láàyè nìyí làwọn èèyàn máa ń bá a lọ sí ọmọ náà nítorí pé tí wọ́n ń sọ orílẹ̀ orílẹ̀ àwa náà lápẹẹrẹ méjì mẹ́ta táwọn máa ń náà náà àmọ́ kò sí wa kọ́ lọ́wọ́ kò sí kíni kò sí wọ́n máa lọ àbí kán àwọn tó fẹ́ doni doni náà kúlẹ̀ ní abáwá rí ẹ̀yà méjì wọ́n ní gbogbo iná ní a sì rí lápẹẹrẹ ló lọ amátara mo fi lẹ́yìn lọ bá sọ ẹlòmíì lọ lẹ́kọ̀ọ́ lọ́tọ̀ àtọrí torí zanzan ẹlòmíì ọ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí wọn ti bẹnu ẹnu ẹ àbọjẹ kébì tó ń bíjà ẹ ẹ anabi sọ àtọ tàǹbà níbi táwọn káwá rojọ wájú ẹ ń jọ kan ọmọ ìyá ọmọ bàbá náà mẹ́tẹ̀ẹ̀ta àbúrò lẹ́nu ẹ̀mú ẹ̀mú ẹ̀mú kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n máa gbàlágà ní. torí náà ẹja mú náà kọ̀m̀pẹ̀rẹ̀hẹ́rẹ́lì inú súnà náà ní ìròyìn wa ó ní àmì àlè ọmọ ẹ̀mọ ẹ̀mọ ara ń tí ní káwa náà wọn ti bá bá bí ọmọ ọmọ ìpínlẹ̀ ọmọ ẹ̀dá ẹ̀dá ẹ̀dá àwọn ìyàwó náà wúlò ìyá ńlá yáyà àbí ó lè rí bí ó lè mẹ́rin mẹ́ àmọ́ aláàbẹ̀rẹ̀ ní ní ní ní. bọ́tọ̀ bá ń gbà ní abẹ́rẹ́ bọ̀ lọ mọ́jọ́ jẹ́ bára rẹ̀ máa ta ní akẹ́nu bá túnà kọ́kọ́ léyìn túnà kọ́kọ́ kó mú mú yàwó yàwó ọmọ rẹ̀ bàtìlágbà. wọ́n lè ní lágbára àtọ́jú ìtàyọ̀ fún mi lọ́dún lọ́sùn náà náà náà súnà tiẹ̀ yẹ yóò yóò súnà tàbí sọlọ sọlọ. à ń bọ̀ ká lágbára rẹ̀ kíni kíni kíni máa ní ìwọlẹ̀ ìwọlẹ̀ fẹ́ mẹ́rin. bóyá bá ti dé ìtàn náà wọ́n ti dẹ̀rọ. wọ́n nà tààrà rẹ̀ wọ́n nà tààrà sí wa. kọ́dọ̀ ọ̀dọ̀ bí mi ní ìparí akẹ́kẹ́ fún tóun lè fi àkọ́mọ̀ ọ̀fẹ́ àwọn ọmọ ìlú tó kù. wọ́n máa fi yá ìgbé àwọn ọmọ ìlú wọn náà tó bá rí bẹ́ẹ̀ májọ jẹ́ bára rẹ̀ ló máa dúpọ̀ túnà kọ́kọ́ lẹ́yìn lẹ́yìn èmi máa sọ báyìí wọn náà rí nà bá ìbára rẹ̀ ló túnà bá jíjìlá rẹ̀ rí túnà bá bára rẹ̀ rí túnà bá bẹ́ẹ̀ ní àlọ́ ní gbogbo ẹ̀dá kẹ́kọ̀ọ́ á rí ẹ̀ súnà súnà súnà kẹ́kọ̀ọ́ òdodo yìí wà láì sílẹ̀ lójú ọmọ ojúmọ̀ òun ni bí ọba ọba ìbílẹ̀ ní àyà ìtẹ́rì ìdí bá ń lọ lọ àmì ẹ̀dá tó ń jáwà jáwà ẹ̀kẹ́ta nínú nínú ní ìfọwọ́ kẹ̀mí lẹ́mí. mo ní kí n bá di dábìlì àti one one two ní gbà mo ní kí wọ́n nà ta yánnáná ìyáná jàmbá àmàna lálùlá. àgbọ̀ndídé àní àti ìyáná o àmọ́ wọn ò ní rí tí wọ́n wí. ní ẹ ẹ ẹ àwọn àbá ní lánzánzánzá azọ́nà gbẹdẹgbẹdẹ wọ́n ní ẹ̀rọ kábíyà wà ní wàní ní jàjàjì kí ló ń lò ń alẹ́ yẹn kàbára wà ní méjèèjì èyí tó ń ṣe kọjá ní ó fi dàgbà gbàgbé ní ìgbà tí wọ́n ń sọ́yàn. Àmọ́ wọn ní èyí jẹ, àwọn náà fi àti àwọn ẹ̀wẹ̀lẹ̀, àmọ́ àwọn ní ẹ̀rẹ́ àwọn súnà náà nù, súnà náà nù. Ẹ̀dá kan ẹja wà ní ìwọ́sọ̀ bá bá olùsọ̀rọ̀ bẹ̀rẹ̀ ìyá náà ní rí òun rí àpèjú rẹ̀. Bá lè yí ọ̀pọ̀ àpẹẹ̀kẹ̀ mi gan-an téèyàn wá bá mi pé òun fẹ́ òun ní pírántílé ilé òun mi ni mọ́ọ̀kì nù àwọn ọmọ ìyá wa wà láyọ̀ ọjà ọjà lọ́pàá kó fi dé màdémàdé tó náà ọjà ọjà tètè báyìí báyìí yìí gbà mí bọ́ ní débóyọ́ wá wá mi náà nù nù. èmi mọ èmi mọ ní tẹ́lifíà yọ̀ọ́dà náà ní takùn náà gbọ́dọ̀ fún bárù àwọn lọ́wọ́ yìí kó bá bá bá bá o. ètò pé kí wọ́n náà náà má wà á lè àmọ́ náà ti lọ́wọ́ ọmọ ọmọ rà já já já. fainali inú inú wọn nà kàrà ọlọ́wọ́ ọlọ́wọ́ ọ̀dọ́dọ̀ kàkúrí lẹ́sìn dáadáa àwọn ti bẹ̀rẹ̀ sí àtẹ̀rẹ́sì yìí òun ni àtẹ̀kàtọ̀ ọ̀la البطالة المكشوفة أو البطالة المقنعة Bẹ̀dúrà ìṣẹ́ṣẹ́ àbáyé àìríṣẹ́ṣẹ́ àbáyé ìṣẹ́ṣẹ́. Ẹlòmíì ò ní ọ̀fẹ́. Àmọ́ kẹrin ọ̀fẹ́ ṣẹ̀ṣẹ̀ kò lékùlékù. Súnà kọ̀ọ̀kan. Àìsúnà kọ̀ọ̀yàn kọ̀ọ̀lẹ̀ eléyìí náà yóò máa wá bí àwọn ìṣẹ́gun ní ọmọ ìgbà tí ara rẹ̀ jẹ́ yóò wá máa pa àwọn ní mọ́sálásí àṣọrọ̀ ẹ̀rù ẹ̀ lẹ́yìn ìṣàjò lẹ́kàlẹ́kà máa pé ṣoṣù ìtọ́jà kìíní ìṣàjò kìíní kìíní náà báyìí báyìí. gbàdé ọlọ́lọ́wọ́ lẹ́sẹ̀ yìí bí ìbọn máa wá rẹ̀ rẹ̀ oṣù náà rẹ̀ náà náà ládàá níbẹ̀ náà rẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ká mú nǹkan tí ọjọ́ náà fẹ́. eléyìí náà ṣe kàbí kẹ́ni ṣé màá rí rí yó. bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ mi níjọ́ tó kọ́ dé lọ rí ọ̀nà ilé wà ní iṣẹ́ rẹ̀ kí náà fún mi. ìmọ̀rí ọkàn pè mí náà kí n dábòbò kí n tẹ̀sẹ̀ kó wá láti pè mí kí n kí n mú kí n fún un ní ìyá méjì tó ń lé pọ́ọ̀tù tí wọ́n mọ̀ ọ́n bẹ́ẹ̀ pẹ̀lú nǹkan. àwọn eléyìí ọjà ń bá rẹ̀ àìfẹ́ àìfẹ́ àìfẹ́ àìfẹ́ ní. Ntọ́ náà padà wá kọ́ abúlé mú ẹ̀fí túnú lẹ́kọ̀ọ́ ní jẹ́nu ẹ̀fí o. À ń bọ́dọ̀ àjọ mọ̀ sí sọ́ọ̀bù láyé wọ́n kàn rí sí. Aláì tó wá yọ mi ní òun àti ìjọba jẹ́ mo rò pé nàá nàá ẹ̀ láì jẹ́ kí wọ́n ti ń bá a wọ́n láwọn tó ń fi ní ìyẹn níjẹ̀ríbi náà ní gọ́mẹ́ntàì. ara súnà náà ní kéèyàn kéèyàn èèyàn ní ní lọ́wọ́ èèyàn gbìyànjú. báwọn sọ̀rọ̀ adé àti àti nínú nínú táwọn èèyàn bẹ́ẹ̀ máa dáwó dáwó ẹni ẹni máa ti sàrà lù ní ní alásùn kẹjú ọjà fún mi kí wọ́n tà mẹ́tẹ́ wọ́n rà nìkan máa dá sàrà fún mi. ìdí ń jáde náà nù alùsùnà ni ọ̀fẹ́ pẹ̀sáàfù dignity rẹ̀ integrity rẹ̀ ẹnìkan máa ń nàka ní ilé bá alábọ̀ ní ọ̀nà ẹ̀dá ẹ̀yà lẹ́yìn náà ẹ̀ níwà ó ní bí èyí ráì alèmọ́lè sọ̀rọ̀ ẹ̀kú ẹ̀kú fọ́rọ̀ mi àní àdẹ́lọ́pọ̀ ara àdìsáàmù bẹ́ẹ̀ náà àmì sí àbíká kéwù bẹ́ẹ̀nà àmì wàlíyàwó. Torúkọ nínú àwa àwa náà mọ̀ ní báwa láti kéwù fún ìjẹ́rí táwọn àwọn wọn tó yàtọ̀ díẹ̀ díẹ̀. Alùpùpù náà tó tó kéwù pèsè àbúlẹ̀ pèsè àbúlẹ̀. Ní ti torí pé àti kéwù gbọ́ yé ilẹ̀ láti ilẹ̀ àti ilẹ̀ àgbọ̀yọ̀ pé kéwú tọ́lọ́run wà wà wà ní ọ̀rọ̀ lọ́tọ́. àti pé kéwú náà gbọ́dọ̀ di oúnjẹ. àwa nìkan ká fọ́ọ̀mù olùkọ́ lẹ́yìn lálọ́fọ́ọ̀mù kí n dúnà dúnà bíyà. kálù dúnà wá wá wà lámì. ńlọ fa ló ayé bíi pé àwọn òjì ìmọ̀wọ́ padà ní. èdè òjì pẹ́ẹ́lí pẹ́ẹ́lí náà yọ wà wà bá mẹkìnìkan àjò nǹkan lọ wíwí nǹkan ọ̀nà ọ̀nà tẹ̀wò lọ́kọ̀ yóò fi jẹun jẹun òun náà ní fẹ́ gbọ́kọ̀ ẹ wá gbé ọmọ ọmọ mi lọ sẹ́ni ọmọ dáadáa ara rẹ yẹ fún un àkọ́dá o lórí alíhàlì nù èmi wá rò ó ní bá fẹ́ dóńkéwu so ìyẹn ní mo ronú ike tabara wà sí omi pàtàkì lọ àwọn ìdíwọ́ àwọn kankan bẹ tí o tí o ṣe wọ kéèyàn owó látara kì í ṣe kí wúlò bí wọ́wọ́ kí o sì sọ àkọ́yà lọ́nà kíni lọ́nà lọ́nà ń pè ní kíni alimahara nígbà táwa wà ní sami sami bẹ́ẹ̀ ní arúgbó wọn ti wà lọ́wọ́ lẹ́yìn pé a lọ sí ọlọ́pàá kọ́ọ̀tì ìjẹ́ wọ gbogbo ọba rẹ̀ ọlọ́pàá ọba tí wàá di ọ̀rọ̀ lẹ́ wàá ní lẹ́ńtà ní mọ́rùkàzù tẹ̀míyà bíi àlàhà mọ́rùkàzù tẹ̀míyà bíi àlàhà center for development gbogbo kìsì tó ọba fẹ́ kábẹ́ kábẹ́ kábẹ́ kọ́ra bọ́ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ gẹ́gẹ́ ọmọ bíi ẹ̀ gbogbo àwọn aráàlú ẹ̀yìn ẹ̀yìn bóyá bí orílẹ̀ èdè náà kọ̀m̀pútà ní kéèké méjì mọ́kítà. torí náà níbi àdìyà ní àdìyà àwọn àwọn máa ń tẹ́lẹ̀ yòókù ẹ̀kẹ́ ẹ̀kẹ́ nítorí tọ́lọ́ ọlọ́run lè mú ìjọba lọ́wọ́ lọ́wọ́ wò ó àmọ́ ẹ má jọ jẹ pé ní ilé bá dúró pé ní ewu ọgbọ́dọ̀ má mú jẹ wá tí ọba mú wá wá wá ẹ má mú yẹn o so ara àwọn màrà tí wọn lè fi ti sàn táwọn especially ní nàìjíríà yà wọn lọ kọ kọmpútà máa kọ káfíńtì kọkìnì. wọ́n níbi kéwì rẹ̀ tí ìyá àwọn màrà tí bẹ́tẹ̀ lè kọjú owó òun làwọn awúwe adọ́gbọ́n ọmọdé yìí rí ọgbọ́n táwọn táwọn ló fi hàn sọ kọ̀ǹsọ́ọ̀tì ní kọ̀ǹsọ́ọ̀tì àbí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ dáńdá ah, ah, àwọn àwọn Àwọn àti àwọn tó lè gbé mú wa. Ọlẹ́ ọlẹ́ àwọn àlùfáà ní àwọn olùkúrò wọ́n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní. Séèyàn lè jẹ fásiwá fún àbùkù fún. Ṣé àwa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fásiwá? Ọ̀nà àlẹ́ àmúwá wọn ní àpamọ́ àmì àràmù ọ̀ gbọ́dọ̀ jókòó máa ń pàṣípà táwọn èèyàn torí pé yọ padà dìde mo bá ti mọ ẹni. Ògbọ́n ọmọ bájúwá gbà pàlàpàlà lọ lọ bí. Àràmù ni o, èèyàn gbọ́dọ̀ jókòó pé tàyọ̀ bí o bá tó wáyé wá bọ̀ wá kájí àjọ wa ní kúta. Àmọ́ wàá fà ní ọ̀dà the same time. bẹ́ẹ̀ni tó kéde fatiwa bá wà fún ọ kí ẹ bá wọn fún mọ́ bẹ́ẹ̀ mú wọlé ọwọ́ àwọn àwọn ọ̀sán. ọ̀sán ọ̀sán wò kí ọ̀sán wò clear kì í fi ọ kíni kì í fi fọ́ àti ìdíyẹ́rà dáadáa sí sí ìra. bíbá ẹ̀rọ ìwọ́jú ìwọ́jú ìwọ́jú ẹ̀ bó sì táìpù táìpù ẹ̀ wọ́n ní àláàjì rẹ̀ kò ṣe kíni kíni ara. nta nta nù àti tó ń inú mi wá dùn inú àwọn ọmọ yẹn káàbà jẹ́ àdúrà yẹn inú àpẹẹrẹ dáadáa ní ìfẹ́ bàbá rẹ̀. bàbá ní màdára ìpínkùnkùn ogun táwọn táwọn sí èyí ọ̀pọ̀lọpọ̀ lọ́mọdún sí nàìjíríà yóò ta. ìpínkùnkùn ẹni ọlọ́run bá wá ní ọmọ ẹ̀ bí ẹ bá lọ tẹ̀lé àpò tí wọ́n ti àjẹ́ bí báyìí báyìí lẹ́sẹ̀. Àwa àwa àyìn ara àwa náà nínú bí tẹ́ntẹ́lọ̀ lóní tẹ́tẹ́tẹ́ ẹni báyìí kọ́ báyìí báyìí. Irú ilé ìyẹn lè ṣe ìyẹn láì láì yára. Sọ́ọ̀lù sọ́ọ̀lù ọba jẹ́ fásitì ní ọ̀nà. Àmọ́ ọba ìgbé máa ń ní fásitì kò ní lè ní lè lóde ìjọba ìjọba ìjọba ìjọba ẹ̀sùn yìí báyìí. èyí yóò tiẹ̀ fún ọmọ ìdíwọ́n nídìí náà òní máa ní máa ní máa ní dùn mí ní máa bẹ́ẹ̀ yọ mí lómi mi. ẹ bá lò pé ìkan báyìí bá dín ní ìdílé sọ́mọ fún aláàbọ̀ wà wọ́n máa tẹ̀tẹ̀ tẹ̀ náírà. ìyá kí á jẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ báà báà báà báà máa yan ọ́ ha ẹ̀mẹ̀ ọmọ wa ti bọ̀ ọ̀rọ̀ ẹ̀tẹ̀ náírà ó lè má ti ten thousand naira ìṣe ìwádìí àti méjì. mo ní mo ní ní àwọn ìyàwó yẹn ṣe ìwádìí àti kàlá yìí láyé gbọ̀ngàn mílíọ̀n tí ó lè ní kó yà pé ẹ̀ka kọ̀ǹtọ́ọ̀tì náà torí náà wà yìí náà nínú ẹnu ẹni ó ké nínú àwọn àyè tí àwọn èèyàn jẹ identify láyé lórí ẹ̀yìn òkèwúdé ẹ̀yẹ flọ́. wọ́n kí ni kan ní sukul halal suku alhalal halal market nílùú ègbèrò ni àwọn ènìyàn ń bẹ̀ kẹrin náà mọ̀ torí pé wọ́n ti mọ̀ pé nine nine point nine percent tí àwọn òyìnbó ń ṣe wò kú lẹ́ẹ̀wò lọ́kùnrin lẹ́yìn mi lẹ́sìn ìwò ni ọ̀ bá yín lẹ́sìn. nígbà tó bá tó wá ní wọ́n kéré jà wíwá nẹ́ẹ̀sì bá àwọn mùsùlùmí ẹgbẹ́ kí á ní jẹ ẹran tí wọ́n kú èmi ò ní kẹ kíní nígbà tí wọn fi ẹlẹ́dẹ̀ sọra rẹ èmi ò ní kẹ wọn wá kéèjì àlá wọ́n ti wá pẹ̀lú ní aláàfọ̀dọ̀ tí wá débi pharmaceutical product gbogbo àwọn oògùn nǹkan ìtumọ̀ àwọn pharmacy àwọn oògùn yìí kí ni kí ni yóò fẹ́ fẹ́ jù mẹ́ta yìí táwa ní aláàlá rẹ̀ rẹ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ lórí irú àwọn ayára ayára mọ́lára mi. àfọ̀ aláàlú ibi àwọn aṣọ aláàlú ẹ má wọ haramu mọ́. mẹ́ni ẹni ẹ̀ka ìdáhùn yẹn kò dìbẹ́lọ́pù láyé tó yẹ kí ẹ lè tó. àmì àmà àmà àbò gbàtẹ́ náírà tẹ̀mí náà ha ha ọlọ́mọ ọlọ́mọ ọlọ́mọ sáà kàmọ́nà. bọ́tẹ́lẹ̀ ìmọ̀ tẹ́wọ́ yìí yọ̀ọ́ yọ̀ọ́ àǹtí ẹ̀ pépé pàǹdì ní fúrọ́ọ̀mù ní pàǹdì eh, ara ń tí yọ òní jẹ́ kó mi ń lọ mọ́ kọ́mọ́ eh, ọlọ́run kọ́mọ́ kan yìí kó tó o tó a yọ. Ṣé fún ọgbà ọ̀sẹ̀ yìí? Arábìnrin ọgbà.

ọ̀sà tí àfa àgbàlá ti sọ pé àwa tí a jẹ́ ọmọ kéékèèké ìlú ìlú wa sọ̀rọ̀ nípa ìtàn ti sọ. ó ti ẹ̀sẹ̀ yìí pé gbogbo ọ̀rọ̀ náà ní sọ ti pé akábíyìlá gbogbo àná lára gbogbo ọ̀pọ̀lọ̀ ọ̀bá yìí ó jẹ́ ẹ̀sùn bá dáadáa fún ẹ̀kọ́ kan wa. a gba ìbéèrè yìí ìbéèrè ní ìlú pọ̀. ẹni tí ó bá ní ìbéèrè látọ̀dọ̀ àwọn ọ̀dọ́ one. one. two. lọ́ba ọ̀dọ́ fún àwọn ilé tó fi ṣe ìpèsè ìbéèrè mi ni mo máa ń pè é tí èèyàn bá ń sọ̀rọ̀ bóyá èèyàn ti lẹ́tọ̀ èèyàn mẹ́ṣà lẹ́tọ̀ lọ́wọ́ ṣé ìgbà gbogbo ìgbà tí ẹ̀ bá mẹ́ṣà lẹ́tọ̀ lọ́wọ́ ló jẹ́ wájú wájú láti láti sọ̀rọ̀ lọ́wọ́. Now, question ti ní pé ẹni tó bá ní ṣọwọ́ lọ́wọ́ pé bàbá mi ṣe é ṣe. and ṣẹ̀yà yìí tí ẹ mọ́ máa fa ìwọ̀n tó kí ló Number four. four. Salaam alaikum warahmatullahi wabarakatuh. Ẹ dákun bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀.

èyí wàá mọ̀ nígbà tó fi òfin ẹ̀ nínú ilé yẹn tí èèyàn ń gbé kò ní agbára lásìkò ǹjẹ́ ó lè wúlò fún mi ẹ̀ fún ọtí fún mi àti ilé yẹn bá jẹ́ àti ẹ̀ sílẹ̀ máa máa lórí òkè mi. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. ìbéèrè alákọ̀ọ́kọ́ Oni bèrè pé bàbá bàbá àdàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ṣé gbogbo ògbà náà ní ọjọ́ dandan ká máa ṣe àṣàlátì náà gbogbo ògbà ní. ọkẹ́ ìpè ní sọ́lọ́mbà ìpè yẹn ní ọdún bọ́yẹ̀ yẹn ń sáré sọ̀rọ̀ ọwọ́ àgbàgbà tí gbogbo gbàdéyà bá láyé fàánù tó ń dáàbò àmúta ní dáàbò létí rẹ̀ kò sí ní pé kéèyàn má ṣe sọ̀lọ̀ lọ́wọ́ àbẹ̀yí ọ̀sẹ̀lẹ̀ sọ̀gbọ̀n. Ee ọlẹ́ ní ọlọ́ọ̀yà tẹ́rí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ntí ọ̀rọ̀ wọn jọ òun lọ̀rọ̀ àwọn àwọn afárò ìṣòro ìjọ ń gbà ká nẹ́bí ẹbí ń fún yín láti ṣùgbọ́n. láwọn ọ̀rọ̀ yóò kálí máa tó àbùkù orí dàbí á bá ọlọ́run ní ọkàn ló wà díẹ̀ iṣẹ́ ṣọ́ọ̀kì ẹ̀ṣẹ́ ìwé àgbẹ̀. àmọ́ ìjẹ́ tọ́lọ́run yìí ni pé ní máa bá ń bá ń kàn máa wọ́pọ̀wọ́pọ̀ lẹ̀. tó ìfọ́lọ́ náà lọ́rọ̀ lẹ́yìn pé dáhùn dáhùn wọ́n sì wọ́n sókòtò lẹ̀. ntí ẹ fi máa máa wọ àwọn ẹ̀jẹ̀ mi láti láti ojú òkè à. láyà lẹ́wọ̀ àwọn nígbà tá a tẹ̀ ṣe pé ẹ má jẹ yífa ẹ má jẹ gíní jífà ẹgbẹ́ tí ìlú àwọn tí ẹgbẹ́ tí wọ́n lọ bá bá bá ọjà ẹ̀ ókè ọ̀rọ̀ yín jẹ́ wáyé wáyé ọ̀rọ̀ yín jẹ́ wáyé wáyé wáyé ẹ̀ lọ nítorí. تحرمون ما أمرنا الله وتبيعون ما قتلتم ìtọ́lọ̀ pa àyíní àlámù àbí èyí tẹ̀yìn wá wá

aha ọmọ ya wa tí wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwọn náà máa bá àgbà bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ irú béèrè yìí wọ́n ti ṣéèkù wa ṣéèkù ní ọ̀sẹ̀mí ọ̀sẹ̀mí ọ̀sẹ̀mí fatiwa wọn náà lè lọ sí ìdí ìdí hara hara hara ọlọ́run ló ní pé kí wọ́n máa fa àwọn kan kọ́ wá fà wọ́n láyé láyé máa fa tẹ̀. mo fún mi pé èmi ò kú bá a máa lórí ìjẹ́ wa ọba àgbà kọ̀ wọlé bẹ́ẹ̀. òun ló fi jẹ́ pé fáwọn bàbá yìí àtàwọn bàbá mi náà ń padà sí ní àràmù gbogbo bàbá mi lẹ́gbẹ̀ẹ́ mọ́ta lẹ́gbẹ̀ẹ́ mọ́ta láyé àyẹ̀bí. kọ́dà bọ́dà bá bá wọn náà ní àwọn ọ̀gbọ́n ọba mi. àwọn ọ̀gbọ́dọ̀ dẹ́wò torí náà àfa ọlọ́run ó ti ọ̀nà àlá àná ní ẹ̀ẹ́dà àwọn ọ̀gbọ́dọ̀ Bára Àwọn èèyàn ọmọ wa wá. Ẹ̀kẹ́ rẹ̀ rí ni. Ohun mẹ́ta bàtà ìjẹ́ ìjọ sí àmì níbi. Wọ́n ní ìwọ̀n ìwọ̀n ní àlá bàbà ara alákàkẹ́ dáhùn ẹsẹ̀ oúnjẹ àwọn náà fọwọ́ ní òkèlú wà láì ó ti lákàkẹ́ lánàá láyé Anyway, what is ní Bukari àti Muslim ní ìbéèrè ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìwí, but ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́lá ọ̀ọ́ ní kíni kò sẹ́ni ó ní àti bukari àti lùmí lẹ́yìn àyẹ̀wò àmọ́ kò sẹ́ni kan tí a lè mọ hundred percent ibi gbogbo nǹkan bá ti ṣe òun lẹ̀ ń lẹ̀. ọkẹ ṣẹ̀rí bukari ọ̀rọ̀ kọ́ lélẹ́yìn. اتفقت الأمة أجمعت الأمة بقى الوعد النبي صلى الله عليه وسلم ni wọ́n panu lórí pé afọ́ṣù kìtàbẹ́ báadà kìtàbẹ́ láyé àjẹwàjẹ́ sọ̀híhù Bukhari wọ̀ sọ̀híhù ìmọ̀ ìjìmọ̀ àwọn gbogbo àwọn onímọ̀ mọ̀mí láti jọ̀hún jọ̀hún òun ni pé lẹ́yìn tí ọlọ́run ní sàbùkà lè tẹ̀lé yọ̀rọ̀ tẹ̀tẹ̀ lè gbára lé ìgbà ọlọ́run fẹ́ni fẹ́ni bẹ̀rẹ̀ òun ni kùkárí àti mùsùlùmí. ọ̀bẹ̀ni tí wọ́n wá ń wí nǹkan mí ah, ọ̀sọ̀rọ̀ tiẹ̀ kápọ̀ àrẹ gàǹgàn rẹ̀ tí ó ti mọ̀ alimami kọlẹkọyim rahimahulọ fatuwa rẹ alimami kọlẹkọyim wọn ni wọn ní nǹkan báyìí ipe bàbá tẹlẹ ní mọsálásí àti sàárè bàbà kíni dájọ rẹ fatuwa alimami kọlẹkọyim ni pé yóò bọ̀ ìlà àdìhìnà sábà àwọ̀ ìlú lọ́sàájú nù àwọn méjèèjì bọ́bá kí wọ́n tẹ́lá sí ìdíwò rẹ̀ jẹ́jẹ́ àwọn aláàbíyàwó kan ni wọ́n ní ẹ̀dá sí rántí nígbà bá ti wọ́n àti àtàkì yóò ń bá àwùjọ sàárè rẹ̀ ọbẹ̀ fún bá mọ́tálásí mọ́tálásí wà ńlẹ̀ wọ́n wá sí kíni wọ́n wá sí wàbẹ̀ irú ẹ̀ á wù òkú yìí á lọ lọ sí èyí tá a máa ma yàn òkú mùsùlùmí. bọ̀débọ̀ kọ́ yìí mi ní tó bá ti pé sàárè wà ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀yin lẹ́wà lẹ́wà ní kíni. yóò hu yóò hu àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn ìtàrí ọ̀rọ̀ ńbẹ nígbà tí èsì pé mọ́sálásí tẹ́lẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò ṣe wá kọ́kọ́ mọ́sálásí torí náà mo fún mi lórí ìyẹ̀ ńbẹ mọ́sálásí àti ìtàrí ọ̀rọ̀ ọ̀ndà nù. ìtumọ̀ mọ́sálásí tí mo fi orí bẹ́ẹ̀ níbẹ̀ níbi tí ìyẹn bá ti ń kírun. hadith anabu abu abu sallam anabi ni. اجعلوا من صلواتكم في بيوتكم ولا تتخذوها قبورا النبي صلى النبي ni ẹ máa sọ̀rọ̀ ọ̀sọ̀lọ̀ ẹ máa kínú àwọn àrùn yín níta yín ẹ máa kí wọn nù ní tẹ̀lé torí pé ẹ máa sọ àwọn àléyẹrí yẹrí ni sàárè. ìlànàbí ń lò wáyé òun sàárè rẹ̀ torí náà ọjọ́ ilé o ọjọ́ mọ́sálásí o ààyè ìrún àtàyè sàárè ọgbọdọ yàtọ̀ gidigidi. bọ̀dúrú ẹni yìí ọba ìfẹ́ ilé ni kò ìdí tó wọlé ẹnu kọ́kẹ́ jìnnà láti máa láti máa kírun ní irú ibẹ̀ pẹ̀lú ọ̀hún mélòó jọjọ ààrẹ mẹ́ta mẹ́ta ló ń ṣe àná. sísà ibi ìbéèrè pé sísà kan wà tó dínú mọ̀ ń dàmú rẹ̀ tó ó ti wá di pé àwọn brọ́dá tó wá fẹ́ fẹ́ so ó wá ní wáyé sọ sísà bẹ́ẹ̀ kó wá láìpẹ́ yẹn pé ìní yẹn ń àti pé táìmù náà ló fi lóṣù tó jáde fún ogun brọ́dá tó yóò kúrò kúrò àkúnlẹ̀ hàn àkọ́kọ́ abẹ́lẹ́ ọ̀hún ṣùgbọ́n àwọn ajínigbé ni wọ́n máa yà wọ́n bọ̀ wọ́n. ẹ̀kejì ni pé kátólíkù náà bẹ̀rẹ̀ òun ni pé àwọn ọ̀nà tí èèyàn lè fi fi lọ́hùn pọ̀ ara ìlú ilé ilé abáre lágbára rẹ̀ ká pé a pẹ̀lú òbí ọlọ́run wípé ọlọ́mọdé ọmọdé ọmọdé sọ́wọ́ lọ́wọ́ ọlọ́mọdé ọmọdé fẹ́fẹ́ kúfẹ́ ní nígbà tí ọba rí ẹni tọ́jọ́ bí tiẹ̀ tí tí ó fẹ́ ẹ bí bàbá lájú gan ń bá wá yọ yọ padà fún gbà náà náà ni wọn ìkọ́rẹ́jì ẹni tí bá ní owó tí a lóògbé ọlọ́run èmi lè hàn hàn báyìí báyìí ní lọ́run ara àwọn tí wọ́n lè kà ní ẹ̀mí ẹ̀mí ẹ̀dá kùdà ní òun ní ẹ̀mí akọ́rọ̀ lọ́run. ìbéèrè títà yìí wá pé ṣé dandan ni kí wọ́n máa sáré sáré gbẹgbẹ nígbà tí wọ́n àkọ́bà pé inú dààmú òun àbí kìí ṣe dandan kí nínú ọmọ ẹ yẹn nínú àwọn àwọn olóòlù yìí máa ń ṣe yéèyè nínú kíkiri gbọ̀rọ̀gbọ̀rọ̀ bí bí ọkọ̀ bá béèrè kò nídìí kó ń kọ́ máa bẹ̀rẹ̀ pẹ̀tọ̀ ẹ̀dọ́ olóòlù mọ́.